bàbá ẹgbẹ́ ní ẹ̀mẹ̀ èmi gan enjoy ẹ̀ dáì yẹ́ẹ̀ o mọ̀ nǹkan tó máa ń mú mi go gàgà oh yeah. ẹ̀yin guys how far wise man dey fún mi ọ̀rẹ́ oh, ìlú ṣẹlẹ̀ wise man mo fẹ́ dé ọ́fíìsì mi gàrí ẹ̀rí pé mo pẹ́ láàárọ̀ ìgbín tó lọ mo fẹ́ dé ọ́fíìsì mi wise man. yeah. I uh, I love you too, guy. Ah, that reminds me. Mi náà ní láti dé plaza. Jẹ́jẹ́ ń pẹ́ padà, one second, jẹ́ ń pẹ́ padà. Ibo lè sọ pé lọ? Mo lọ sí plaza. Eh, èmi náà tí orin yẹn bá lọlẹ̀ dẹ́, mo fẹ́ um, lọ check duplex tí wọ́n bá mi kọ́ sí mi. Ìkẹjà. Mi ti àwọn kan tó ń ṣe rain sport mi jàre, ẹsẹ̀ mi ìbákan mo ti pin mechanic wọn bá mi wọ second second mi. Hmm. range. Uh, range sports my range sports. plaza. duplex. ògbóni ẹ̀fù ògbóni ẹ̀fù yé bá mi ya aládìpọ̀ ṣọ́ngbọ́n kí bá mi ra brain box méjìlá tiriti mo máa gbé kan sílùú mọ́tò takọtíléta ṣọ́ngbọ́n mo máa gbé kan sákéré lè wá ẹ̀wá ẹ̀. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o káàárọ̀ o. Ah, ọlọ́run ṣeun ọ̀gbọ́n ni o máa fọ́ wa ni ṣé o máa fọ́ mi lójú wa ni. kí ló ṣẹlẹ̀. kí n tún kí n pọ́ kí n máa jàrò lé wa tí o bá ṣe pé kí n tún kí n pọ́ kí n máa jàrò lé máa jàrò fún ẹ níbí kí wọ́n fún ẹ fún ẹ lóò débi pẹ̀lú sùtì ní gbẹgbẹ́ gbogbo inú ẹ̀ àti tìdú àti tẹ̀dọ̀ gbogbo ẹ̀ nìdú ti káyì ló gbọ́ sí mi lójú o máa fọ́ mi lójú ni ọ̀rẹ́ rẹ̀ gbọ́mí lójú tó ìwọ fọ́ ẹ̀fọ́ ẹ̀ sòtò ló ń sùn fún wa síbí ó ti fẹ́ sọ wá lẹ́nu lílo kọ́ńbẹ̀rẹ̀sì líbí lílé ọgbà mẹ́kò líbí kí ìwọ fọ́ ẹ̀fọ́ ẹ̀ kí ìlí bóyá ọ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀ mọ̀wé ó mọ̀wé kankan ṣọ́ngbọ́n kò sẹ́ni tí o mọ̀ pé màṣí láń bébé fún ẹ̀fọ́ alámọ̀wé jù líbí ìwọ fọ́ ẹ̀fọ́ ansùn líbí sórí bẹ́ẹ̀ bá yẹ kí èèyàn kàwé làárọ̀ ìbá kọlé ò bá kàwé ọjọ́ ti lọ lórí ẹ̀ tiriti ọjọ́ lọ lórí ẹ̀ ò lè kàwé ọ̀kọ́ṣò ọ̀rẹ́ wa dàbí olórin kọ́ni ó ní ọmọ wa kàwé olóòlì kàwọ́ ni kò kọ́ṣẹ́ ọwọ́ olóòlì kan ọ̀sẹ̀ oníkìlọ̀ pé bẹ́ẹ̀ tí ẹ lè máa dà nígbẹ̀. tó tó dálé ẹ lẹ o ẹ káàtì ṣé o mọ tẹ́mi máa sọ fún ẹ bó ṣe wà yìí n kò ní kankan bẹ́ẹ̀ sọ bó ṣe wà yìí ṣé eré ní bá ń lálà pé òun wẹ̀ lójú àlà ń bá máa délé ayé omi rẹ̀ máa gbé lọ ṣìyẹn lè ní ṣé eré ní bá lálà pé òun kàwé lójú àlà ó máa délé ayé èlè mọ̀ kankan nínú ìwé wàá gbọ́ ìròyìn tó sanwó fún un máa túfọ̀ fún ẹ láàárọ̀ yìí o ṣé orí jìbù yìí ẹni tó ní tídé ìbáyìí ah ẹlẹ́dàá mi ah ọ̀fọ̀ burúkú iṣẹ́ mi láàárọ̀ yìí ìyá tí mo jẹ́ kó ti ìjẹ́rú ẹ̀ rí. bó ṣe ìyá báyìí bí èmìràn yìí lọ mẹ́fà tẹ̀lé lọ ń wò ọ̀hún ọ̀hún ọ̀hún lójú wọn ṣe ọ̀hún ọ̀hún ọ̀hún òkè báyìí lójú wọn wà ọ pé ìwọ dá o mo pé kò tí ì dé ni mo gbọ́ ẹ̀yà. ìṣe sọdún bó ṣe ń wò mí èyí ṣe tí mi rí mo ń lò mọ́ ewa yìí àbíkẹ́ bá mi gẹ́ẹ̀tì mi kọ̀ǹpútà village apá bíbáyìí ó ń ṣèyún mi bí kíní kò tí ì bọ̀ sójú rẹ̀ ṣẹ́gbọ́. ẹ̀ mo fi fún ọ pé kò tí ì dé wa tẹ́lẹ̀ yìí nà mí tẹ́lẹ̀ yìí nà mí ọba pé ìwọ bó bá máa dé ọ̀n máa pa ẹ̀ wá o ṣọgbọ́ kó mọ bó ṣe máa ṣẹlẹ̀ sí o olóṣì ẹ̀ bó ṣe rí. Ah. gbọ́ ṣé tó tó lọ pa létí. Ah! kò sẹ́rẹ̀ ń bẹ̀ o kò sẹ́rẹ̀ ń bẹ̀ tiriti sọ́ọ́lù bàbá kò fún ẹ̀ṣọ́ ẹ̀mí fún mi níbí wa mímọ́ mi kìrìkìrì rírì. mo kọ ah yíba jẹ́ mi fún mi fún mi lọ́ba dọ́rù kọ̀ọ̀kọ̀ sòrẹ́ wò ah máa jẹ́ wògùn fún ọlá màá dé wògùn fún wọn tìrì tí èmi ọmọ àwọn ìwà ń fọ́ mi ògùn lè bá kọ́ lè bá jẹ́ ewé ẹ̀lẹ́mí kò kọ́ so. kéèyàn kan má fi nínú yọ̀mí o ẹ má yọ̀mí iṣẹ́ gbọ́ gbogbo ẹ má yí ká iṣẹ́ gbọ́. òṣòfin òṣòfin àwọn ẹlẹ́nu wọn sà àwa ní gbajúmọ̀ òṣòfin. ẹ ló yà kí esi kí ló tó ń ṣẹlẹ̀ o kí ló ń sọ kí ló ń sọ wọn ò ní rọrùn sọ lóòótọ́ <laughs> wọn ò ní choice yẹ kí ló ń ṣẹlẹ̀ káríra ṣe lè brief mi díẹ̀ bí àwọn kàtàkùn lè sọ lórí fóònù díẹ̀ ok oh <laughs> ẹ ti padà fẹ́ tẹ̀lé mọ̀ràn mi àbí nǹkan táwọn èèyàn sọ fún yín náà nìyẹn èmi ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ náà <laughs> ẹni ṣiṣẹ́ gbọ́ police officer ló ní patrol olóṣó ló ní pàrọ̀ ìyẹn túmọ̀ sí pé kálukú ló láyè tiẹ̀ kálukú ló láyè tó belong sí. wèrè lẹ́kọ̀ọ́ wọn yorùbá tí wọ́n ní ìka tó bá tọ́ sínú náà lábẹ́rẹ́ mú. <laughs> ok bí ọmọ mélòó lẹ́fẹ́ kó máa wá ṣọ́ọ̀bù yẹn. ìyẹn ok ìyẹn kan jẹ́ kí lẹ́pàá lẹ́fẹ́ ní àbọ̀rọ̀ <laughs> ìlẹ̀pa ló rìn lò tẹ̀mọ̀tẹ̀ fi yẹn lẹ̀ ọ̀rọ̀bọ̀ náà lẹ́lẹ́dà ọ̀rọ̀bọ̀ gan rìn lọ́wọ́ ẹ̀fọ́ ni ok bíi mélòó náà èmi sì lè fún yín wáyà bíi ten àbí kó jẹ́ eight ẹ̀ẹ́dì kò sí wàhálà náà ẹ jẹ́ kọ́kọ́ yín balẹ̀ ṣe ń dá òtì ni ẹ mọ̀ pé èèyàn tó bá ti mẹ́rin sí tí ó ṣẹ̀ sí tó bá mu bàrán kò lè yá arọ <laughs> ẹ jẹ́ kọ́ mọ̀ ń gbòòrò ẹ bá a ṣe dá aláṣà yẹn kọ́kọ́ lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní lò ìyá kẹ́sí yóò lè pa méjà rẹ̀ èmi náà ni ẹ ṣáà mọ̀ baálẹ̀ sọ̀rọ̀ àlàdé sọ̀rọ̀ kó gbowó. Ah. Ah bójúbójú olóró ń bọ̀ wọ́n ní kò gbórí ẹ wọ́n ti gbé wá lọ́ba wọ́n dàfù òwònú ṣaka lágége nígboro nísàlẹ̀ kó ẹnìkan náà ń kó ajẹ kò sí lọ wúwà ìròyìn táwọn ojúbà tó ń sọ kò lọ́gán ní àfijì ṣàyọ̀ imqc alábàámàrè o ìyá kejì yíróbó fún mi nàánà òdèlè bẹ́ẹ̀ wà kò wọ́n yìí. ìyá àwọn ìyá àwọn ìyá ẹ̀ máa ń gbọ́ pé jáde ìlàjà rẹ wọ mi wàgbà ìwàgbà mi. àyànkesí plan tí mo ní tí mo tún fi mọ̀ ń wà lélẹ̀ kò yé yín mo kàn fẹ́ mọ̀ mọ̀ jẹ́ kí ẹ mọ̀ pé ọlọ́mọ mọ̀ ràn mí sínú ayé yín ni ní ẹnu ìgbà tájọ́ mọ́ra wa mo fẹ́ ká ṣe àwọn nǹkan kan papọ̀ tó máa sọ pé àjọ ń ṣoríire. because tóun náà ṣe wàyí òun àti small doctor wọn tún mọ àwọn olóṣù tiwọn náà tó yẹ pé tó bá kọ́kọ́ fẹ́ lọ bí kan ọlọ́run wọn pè mí wọn ni kò yé ẹ̀ka tí mo sọ sorry, Tati. Ti máa ń ṣàpèjúwe ọ̀rọ̀ tó bá wọ̀ mí lára. Do you get it? I'm sorry, baby. Hmm? Now plan me, lele, ohun èèyàn small doctor ni, ọmọ mi ni small doctor yẹn náà. So ohun tí mo wá wò ni pé every Friday kọ́ máa wá jùlẹ̀ bọ̀kọ̀ ní jẹ́ VIP ń bí o, á jẹ́ gbangba ń bẹ̀ yẹn. Kí lẹ fi? Kò sí problem. Ah! ooo oh, ọkọ olóṣó ọkọ olóṣó one. ṣùgbọ́n agbárí ẹ̀ ti pé jù tó bá ṣe ń ju àwọn ideas yẹn búrú sí rí gbogbo nǹkan yìí ó ṣe tún ju yẹn tún dùn sí ni ó dùn sí ni business mama boom èmi ńlá ah dada mi ro àwọn sáàmù slogan yẹn dada mi ro <laughs> ó láìkí ah, ẹ ó láìkí ẹ. ẹ wo ẹ wo ẹ̀yin akeji ṣé tiẹ̀ rí ṣé mo nǹkan tèmi láìkì nípa bọ̀bọ̀ yìí ah mo love voice ẹ kò sẹ́nibọ̀dì tó máa gbórin yẹn tínú ò ní máa dùn mm-hmm. Ọlọ́run. Ah, ẹ wo mama bọ̀bọ̀ yìí ní voice mm. ah ó dẹ̀ ní talent ṣe rí nǹkan tẹ́mi kan fẹ́ ká ṣe fún ni wípé mo fẹ́ kẹ́ mu wọ studio kó wá lọ ṣe tíráàkì kan fún yín kókò máa pe. ìyá kejì látòkè dé lẹ́yìn. mama ẹ jọ̀ọ́ jẹ́ ká tún ṣe báyìí. ṣe rí irú orin tí bàbá yẹn bá fún yín tó bá sì di every friday before anything ẹ jẹ́ ká jù sí floor káwọn ọmọ olóṣó àwọn ọmọ ayé káwọn kọ bọ́ sí floor káwọn kọ ṣe kéne ọ̀rẹ́. ìyẹn tiẹ̀ tún wá dáa màmá mi kò ní bàjẹ́ fún yín you know this guy's got a very sweet voice. Eh, nǹkan tí mò ń rò ni pé kí bọ̀bọ̀ yìí ti fún wa ní more of um, you know, that honey voice ajẹ́ ká gbọ́ mọ̀ náà you know. ó yà ó yà fi yankechi sórí dada kí gbọ́ jábílẹ̀. yankechi ìgboro wọn náà ní ẹ wọn náà ní ọmọ they dey show you love wọn náà ní ọmọ you dey show them love wọn náà ní they dey show you love wọn náà ní ọmọ you dey show them love ooo. sheboy ṣùgbọ́n ọba sẹ́yìn ah ah come on. ceo Be black record àmọ́ mú gáyìí lọ sí pé aṣọ ẹ̀kún wa lọ́fẹ̀ẹ́ eh. láì lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀. yes. Ah! yẹ tonight yẹ tonight. lọ́fẹ̀ẹ́ guys ṣé bá ṣe máa dákẹ́ rèé a lè dákẹ́ báyìí nà ọ̀hún táìmù ń lọ ilẹ̀ máa tó ṣú sí èmi fẹ́ wọ club adégbodò rìn ìdọ̀tí wọ club ọwọ́ yìí help wa nà ọ̀hún ṣáà ní gbé mọ́tò lọ club ni. mo rí tẹ ti sú èmi gan pàápàá. ẹ̀wọ̀n jay nǹkan tó sọ ọ̀tọ̀ ni o get but ìyàtọ̀ tó wà láàrin ẹ̀yin mẹ́ta tèmi ni pé ẹ mọ̀ pé mo mọ̀ manage ẹ̀yin lè fẹ́ lọ́nsẹ̀ lè fẹ́ lọ́ club kẹ́ gbọ́kadà and all those things kẹ́tì ẹ̀rìn gan but mo mọ̀ tí máa ṣe ó lè affect me mo lè manage i don't know ṣó wà all right ẹ ṣó wà okay ẹ tó bá ń pè ẹ lẹ́fìsí yẹn ni kó má gbọ̀n ni ó dẹ̀ ń sọ pé ó lè manage ó lè ṣe kíní kò lè ṣe bó lè ṣàwò ṣó olówó lọ́wọ́ ni ṣó wà lọ́wọ́ ẹ ni tó lè manage bí olówó máa sọ pé òun ò lè manage. efizi efizi efizi you dey always vex me kíní kan wà tó máa ń ṣe tó máa ń bí mi inú gan packaging ẹ ti pọ̀ jù gbogbo àwọn àpò gbogbo àwọn package ni kíní tó tiẹ̀ máa ń lọ sí extreme pákéjì rẹ ti pọ̀ jù náà ìwọ ni wọ́n mọ́tò jẹ́ àṣẹ mi ìfọ̀kadà ní bí ẹni ni. ẹ ṣé ṣé òun òfọ̀kadà ọ̀kadà tiẹ̀ tó ń ṣe ìṣèwọ́n lọ́kadà lòun ṣé òun òfọ̀kadà gbé wọ̀ mí on top ọ̀kadà yìí mí. ó yà sọ ṣé kò fi gbé ẹ rí. ooo nǹkan tó fẹ́ lò against mi nìyẹn ok ọjọ́ tí tó rí mi lọ́nà tó fi ọ̀kadà ẹ̀ gbé mi mo kọ rí pé ọ̀rẹ́ mi ni and ó máa ń fi pé máa ń pose tí mo bá gbọ́ ọ̀kadà yẹn lọ́jọ́ àdá pé mo fi mo fi pose. àbá ìdákẹ́jọ níjẹta kí ló gbé ẹ lọ́wọ́ Rashida kò ṣọ́kadà ló gbé ẹ lọ́wọ́ Rashida ni. you must be mad o fẹ́ associate mi pẹ̀lú obìnrin o rí Alicia o rí Natasha o rí eh, Temi nice names like that o associate mi pẹ̀lú Rashida Mulikani. ni o dàbí ìwọ ni. I swear this guy you dey always vex me I swear mama pàkì inú ilé la mata sínú ilé kò possible ah. tẹ́ ń padé dojú kó wá kó wá wo nǹkan tó ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ kan mọ́tò wo la máa gbé lọ club that na the solution. kò sí ẹ̀pù kankan tá a fẹ́ ṣe wèrè ara ẹ̀ olórí burúkú ara ẹ̀ ó mọ̀ fún ara ẹ̀ inú ẹ̀ pé tóun ò bá gbé mọ́tò wá àní rí club lọ ṣé kò yẹ kóun ṣe kó ṣe gbogbo àwọn findings ẹ̀ kó dẹ̀ ṣe everything kó jẹ́ kó pé assignment ẹ̀ kó pé pé èyí ni sunday ó máa gbé mọ́tò lọ sí club. wèrè ara ẹ̀ mẹkáníìkì wèrè dá gbójúlé tó jókòó lóṣì. ọ̀rọ̀ ṣé máa sọ ara mi di mọ́tò ni. ó ya wèrè ni fóònù ẹ̀rù ìdìbò rèé o. Hello ló hello ẹ ló adédìbú báwo ni. ẹ wọn wà pa sà. wo mọ́tò yẹn tún ti bàjẹ́ o. ẹ ẹ níbo lẹ wà báyìí sìn. mo wà láwọ́ péjú. ok àwọ̀ péjú street. sáàdì tọkọtaya. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ filẹ̀ síbẹ̀ mo ń bọ̀ ní sinsinsinsin ó lè jẹ́ nǹkan tó ṣe ní last time yẹn nìyẹn o ẹ filẹ̀ máa ẹ má start ẹ mọ́ ẹ lọ́ọ̀ gbogbo mọ́tò ok fún mi fifteen minutes máa jọ yín sà. jọ̀wọ́ bá mi wò mo ń lọ síbi kan ní jọ̀ọ́ má pọ̀ ṣùgbọ́n. okay sir. Yeah. chai ọbẹ̀ ti sọ ẹ kí nìyẹn. ṣé rántí mọ́tò tí mo ṣe ní last time yẹn. big motor yẹn. yà ọlọ́run. ṣé òun ṣáà sọ fún mi pé mọ́tò ti ṣú àlàyé. ojú ṣáà ni kò ṣe wọlé sí. òun ṣáà sọ fún mọ́tò ti ṣú àlàyé. ọlọ́run àti mọ́tò ti ṣú àlàyé. ọlọ́run wọn lọ bẹ̀rẹ̀ sí. olùbàjẹ́ yìí mo mú mọ̀kọ́ tó ṣe mọ́tò yẹn mo mọ̀kọ́ tó ṣe mí ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun mẹ́ka iṣẹ́. ó ṣe gbé jáde òun lè máa gbé lálẹ́ yìí good news good news ni yes, but yes, yes. John torí Ọlọ́run jọ̀wọ́ ṣoṣo ẹ pé mọ́tò ńlá ni ṣọmọ pé ọmọ wàyí mọ ká máa wọ mọ́tò kékeré and stuff you know na sanu de. wò kí ló ṣe ọ̀bọ iná so yín sọ ń ní mi lára má ní mi lára o èwo ń wèrè gan-an sọ pé ṣé mọ́tò ńlá ni o láìpẹ́ máa manage kí ló ṣẹlẹ̀ náà. mọ́tò kékeré èwo ló ti rà. èmi níṣẹ́ Adédìbú níṣẹ́ mẹ́kò ni òun níṣẹ́ bó ṣe wà yìí bó tilẹ̀ jẹ́ pé ọlọ́kadà ni ọ̀kadà máa ní iṣẹ́ níṣẹ́ ń jẹ́ ìwọ níṣẹ́ kankan wàá máa ti pọ́ọ̀lì manage ó dàbí ìwà ayé ká ṣe mítìn gbà yẹn kẹ́gbẹ̀rẹ́ fi two thousand lé láàrọ̀ làkàfi rí po. ó bọ̀ fún sọ fún ẹ pé nínú bàbá ìmọ̀ àǹdè mi gan kí ni ìtumọ̀ pé ṣé mọ́tò ńlá ni ah, kí ni ìtumọ̀ pé ṣé mọ́tò ńlá ni ah, wọ́n ra pákẹ́jì ayọ̀ náà. ẹ má tiẹ̀ dá lóhùn tó bá lọ sí club nsìn tó bá gbọ́ eré taxi lọ sí club nsìn owó wo ló fẹ́ fún taxi ló fẹ́ fún cabman owó ló fẹ́ fún. Eh, eh, conspiracy right hmm. and conspire against. ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún ẹ kí o pàdé àbúrò mi lẹ́yìn àárọ̀ ẹ káàbúrò mi wá délé wá sọ fún mi pé mo pàdé fine boy kan kó fi fótó ẹ̀rọ mi lórí fóònù báyìí ah màá jẹ́ kó mọ̀ instantly ní pé one chance rèé one chance burúkú ni ẹ káàbúrò mi fẹ́ gba ìṣe wedding màá dábẹ̀ ẹ̀rù. ní sùúrù filẹ̀ hello baby ṣé wàá okay yeah i'm fine mo wà um, náà mo ṣe jẹ́ ẹ mo ṣe jẹ́ panla àti gbìntàn ni má wọrí má ra tiẹ̀ fún ẹ ah, èmi ò fẹ́ wá sí club yẹn lálẹ́ yìí hmm, fẹ́ wá sí club yẹn nothing new tó ń ṣẹlẹ̀ kí n wá ok máa wá torí tiẹ̀ máa fọ opportunity yẹn wẹ mọ́tò tuntun tí mo ṣẹ̀rà fún gbogbo wọn ní club yẹn. Hmm. <laughs> <laughs> yes, darling. Thank you. You're the best too. <laughs> All right, darling. Love you. Maria Lale. <laughs> yes, sir. Vile. Ṣé lè sí? Ẹ ṣáà ń gbọ́n sí gbogbo àdèpẹ̀rẹ̀ ọlọ́rẹ̀. So ojú ẹ̀ lọ́ra mọ́tò lẹ́yìn kò lè sọ fún wa. Tó bá jẹ́ mi ní sí ẹ má ti máa attack bí wọ́n máa ṣe kíní. Àbí? Mo ra mọ́tò. Mo ra mọ́tò mi ò ní parọ́ fún yín mo láti gbé pamọ́ fún yín àmọ́ màá fi mọ́tò yẹn hàn yín mọ́tò tí mo rà ni mọ́tò tí wèrè fẹ́ tún ṣe tá à ń gbé lọ club má dá sí àmà bójú anybody jẹ má ṣe bó ṣe má gara ẹni à. òkè mọ́tò tí adédìbú fẹ́ tún ṣe ló ń pe obìnrin lérè wípé ó ra mọ́tò. I get problem mo ní problem o. o mọ nǹkan tó máa ṣe fún wa last time ẹ̀ o mọ kọ́ máa kàn án má gbélébùn mo gbé lọ club sílẹ̀. mọ́tò táyì kí n tó very soon tọ́kùn mi bá dé láti London you know you guys will know. o ò léyàn London. èmi ò ní ọkùn London. ẹbí ẹ kọkàn sínú òyìnbó stop ẹ. mo ní uncle ní London mo ní aunt ní Canada ṣé nítorí mo fẹ́ pose. Ah. take fóònù rè é pé wọ́n kí gbogbo àgbọ̀ see this guy very daft oh, o number to bẹ̀rẹ̀ pẹ̀lú plus tó gùn gan kò máa ṣe arithmetic at this age. your phone ẹ kò wo nọ́mbà òkú ẹ kí ló dé ìwà tó máa dín àkàrà fáwọn àtàjọ wà nílé ká máa jẹ àní jẹrú ẹ. I don't get anybody for London. Yes, irọ́ ẹ̀ pọ̀. Ah, this guy, ah, no, no, I know say na so you be. Na so you be. Where my younger brother dey no be Germany. Na that one vex me pass. Na that one vex me pass. nǹkan tó ṣe. ẹ sà nǹkan tó ṣe last time yẹn náà ló tún ṣe náà. èké. mo sọ fún yín jọ ẹ mo ní ẹ try ẹ ká ṣe kíní complete ẹ sọ pé ẹ̀ǹkan jẹ ẹ̀ǹkan jẹ ẹ̀ǹkan jẹ the same force náà ló tún dì fún wa. ẹ ṣùgbọ́n ọ̀run jọ yẹn náà irọ́ ò da ó sọ lóòótọ́ but mi dàgbé ìyàwó mi ó ń kọjá fẹ́ lọ sí occasion òun tó fà á nìyẹn òtò bàbá ti gbọ́ tèmi bá tó yẹ kó ti ń gbà yẹn. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìní Sunday oṣù ọ̀pẹ mọ́tò ilé ẹ̀rọ kélé mo wà tẹ́fi pè mí ṣe ọ̀nà sáà lè rí kọ́ ẹ̀yìn kí má wà ní ṣe ọ̀nà sáà. mi ò lè rí pé lọ́ọ́ bí iṣẹ́ náà lánàá. Ah, ẹ tiẹ̀ dúpẹ́ tó bá yẹ pé ẹ mú mọ́tò yẹn ẹ start yẹn tó ṣe paná yẹn ẹ wá fi force start yẹn ó move láti bíbá sí ibẹ̀ yẹn ah, kọ́ tó sọ ikọ́ làwọn máa ó possible gan ẹnjẹ ẹni kò yẹ kó possible ẹnjẹ máa ná. ẹ kí la wá fẹ́ ṣe báyìí nìsín. ẹ nǹkan tó ṣẹlẹ̀ nìsín pé a máa lọ́ọ̀kì gbogbo mọ́tò tó tó bá dọ̀la tó ti yẹn tí bá lọ sí ibi máa lọ kó irinṣẹ́ wa máa lè wá sí díẹ̀ máa lè fi tó máa lè gbókùn gbà lọ sí ọ́fíìsì. ó dẹ̀ máa ṣèfù ní ẹ má rí ó ṣèfù ẹ má. obìnrin tèmi bá like you know tí mo yẹ love ẹ yeah kò sí nǹkan tí mi ò lè ṣe fún mo lè ra mọ́tò fún in fact màá ra mọ́tò fún ẹ. ìwé mi kan. yeah. so baby why you not drinking. ah mo ti mọ̀ tí aside that one ace of spade níbí rẹ̀ ọgbọ́n ọtí báyìí ló máa affect system mi that's why every three months máa lọ sí abroad lọ flush system understand so mo fẹ́ uh, complicate things so how you been báwo ni. èmi ni adédìbò. adédìbò. Yeah. nice to meet you. sórí àwọn ọ̀rẹ́ wise man ìkan ilé ìlú gbà ìkan tún ní ẹgbẹ́ mi. ó ti mẹ́rin ni wa àwọn mẹ́rin la jọ ń gbélé four bedroom flat la ń gbé èmi mo nílé tá à ń gbé o ó ti yẹ even èmi mo kó wọn wá sí bíbá yìí ọ̀ tó kàn ti ẹ̀wọ̀n mi kí n kàn ti ẹ̀rọ kí n dájú kò ní ó ti yẹ. ṣé o náwó gan rẹ̀ o. Mm, mi yo but ebi ò pa mí she understand but tó bá mọ̀ mi ṣá inú ẹ̀ máa dùn gan-an mo mọ̀ pé olówó pariwo ó ti yẹ. well màá lè sọ pé mo love ẹ but ó ní nǹkan kan tí mo ti sọ fún ọ dẹ́yìn undisturb me sorry the first lady of those states first lady ẹ̀gbọ́n mi ni òun ló are you serious. ìyá kan náà bàbá kan náà àwọn méjì parents wa bí yeah, so the governor is my in-law. ah. But like I was saying nothing like I was saying the governor is my in-law and I don't play golf all the time. Uh, uh, yeah, yeah o like láti meet governor. why not i will iṣẹ́ kan máa lọ oh yes me too as a matter of fact àárọ̀ làgọ̀ ìmọ̀ àti governor máa jọ wà ní kò ń fi mí àná mi ò ń fi mí not always happy then they also landed a contract you get another contract pé kí n kọ́ estate kan contract owó kékeré ni náà three billion naira. excuse me. upgrade upgrade. Sorry, sorry. èmi ò láìkí ẹ ṣé ní gbogbo nǹkan tó bá ń ṣe láyé gbogbo nǹkan tó bá ń sọ jáde lẹ́nu ká máa bẹ̀rù ọlọ́run ká máa fi bẹ̀rù ọlọ́run ṣe ká lè máa fi bẹ̀rù ọlọ́run sọ. sori èmi tí òun wò tán ń pè ní G-Money lọ́tún lọ́sì mo ṣiṣẹ́ kí n tó lówó ni ṣó ti yé ẹ ṣorí tí n bá fẹ́ jáde ẹ aṣọ tí mo fẹ́ wọ̀ àti bàtà tí mo fẹ́ wọ̀ everything tí mo fẹ́ wọ̀ mi ò fẹ́ kọ̀ bí wọ́n ń gbà mí àbí wọ́n gbà mí ṣó ti yé ẹ bó ṣe wà tó bá jẹ́ ẹni tó ń taṣọ fún mi ó ti ṣoríire láyé ẹ aṣọ tí n bá wọ̀ tó bá ba lára ẹlòmíì ẹbu ẹ̀ ló bá yẹn tèmi bá tèmi ní six hundred million gbọ́dọ̀ kò sáṣọ tó tó bẹ́ẹ̀ mo kàn ń sọ ni o ó ti yí ẹ kákọ̀ sọ pé kì í wọ́ọ̀tà aṣọ yẹn bó ṣe wà yẹn èmi ti ra aṣọ one million rí aṣọ yọ kan kò ní ilé bẹ́ẹ̀ gan kò ní ilé bẹ́ẹ̀ one million ó dẹ̀ mú wá fún mi pé ọ̀tẹ́ ni mo gbà mo rà á kọ́lọ̀ má mu àbíká bá láyé wa dé tí n bá fẹ́ lọ sí club ẹ̀ tí wọ́n bá pè mí sí orí aago pé club kan wà tó ṣẹ̀ṣẹ̀ ti o kíní kan kíní kan máa jẹ́ kó béèrè máa kọ́kọ́ béèrè lọ́wọ́ pé àwọn wo ló máa ń wá bẹ̀ àwọn wo ló ń tẹ bẹ̀ ó ti yẹ tó bá fún mi ní updating pé gọ́vnà máa ń wá bẹ̀ president máa ń wá bẹ̀ ṣó ti yí ẹ bẹ́ẹ̀ tó bá tó bá sọ fún pé àwọn fúnpọ́là kan máa wá bẹ̀rẹ̀ pé àwọn káwọn fúnpọ́là yìí náà lówó gan èmi ti lọ club rí ọmọ Messi tó ń gbàbọ̀ Messi tó ń pè fún fún Barca àti lọ club ìdájọ́ tó kù sẹ́gbẹ̀ẹ́ ara báyìí ó golf pì lówó ibi tí mo ná owó dé ẹ̀rù bà Messi ó ní láti pe Drogba ni ah mo rí bọ̀bọ̀ kan tó tún ná owó but ọmọ Áfíríkà bíi tiẹ̀ ni ṣoget òun golf pì mi gbàgbé lọ́jà rè mo ṣe wà yìí club tó wọlé orí pé ìgbà tí mo dé ta orí táwọn èèyàn ń sàmì èyí jímọ̀ ní kíní kan tí n bá fẹ́ lọ wípé mo fẹ́ kó ní club tàwọn àyìn sí tí mo fẹ́ lọ oníye tó máa dó wọn ó kéré jù wá gba four hundred and fifty thousand naira. you are too much. Hmm. manager ti àwọn ìkòlè máa pè mí kò ní pè mí báwo ni ìfẹ́ jẹun lémi tẹ́mi ń gba seven rooms ẹyọ kan péré mo fẹ́ lò ń bẹ mẹ́fà tó kò ní sẹ́yìn kankan bẹ̀ <laughs> Oh my God. Honey, I love you so much. You are too much. Eh? Mo lọ́mọṣẹ́ tó pọ̀ gan. Bọ̀ tó bá rí àwọn ọmọṣẹ́ mi wà lọ́bọ̀ ni wá. Yes, àjọ máa ń ṣeré, a máa ń sọ̀rọ̀, ọ ní nọ́mbà mi. Pẹ̀lú bí mo ṣe wà rí tí mo tún lówó tó ọmọṣẹ́ mi ní nọ́mbà mi. Lára àwọn ọmọṣẹ́ mi lójú kò sọ̀kan. Wow. Jìbọ̀, o ṣàrí mọ́tò tó o náà gbéra òyìnbó ni ká o ká ti mi ti mo fún. ó is gone here. o. Jíbọ̀ì Jíbọ̀ì jọ bá a mú nǹkan ní ẹ̀yìnkù tòmọ́tò bọ̀ má yẹ kó pẹ́ tó bá ti fẹ́ lọ mu màá sọ nǹkan tí o máa mú fún mi ṣó yẹ sharp. lẹ́yìn bó. ẹsẹ̀ ń dùn hmm, ẹsẹ̀ ń dùn bó ṣe wà ni. ó ní problem ẹsẹ̀ tó bá dìde wọ̀rọ̀ gan ló máa gbọ́. you see. I no hear sórúkọ èmi yẹn ni. bá ti sọ fún pé àánú hìẹ ní tí rẹ dà sí lọ help ẹ ni. nínú three billion máa Sidi Rikani. Alaba, I am back to treat my fans with this new dancer. Ah, Ajere. Ẹ ṣí Makanaki ṣé pé lè là ń gbé lọ club lálẹ́. ẹ ṣì máa kaná. wọ́n ṣe ah! ah! ah! irú mọ́tò ń kú mi rèé. kú mi nírú ẹ̀ ọ̀nà bá. ayọ̀yẹ̀ tẹ̀ ẹ̀ kí ni mo tún ṣe. ó ṣì èrè ni kí ni túmọ̀ gan sábà yẹn jókòó nu ni ẹgbẹ́ wo ló ní irú mọ́tò yìí ẹgbẹ́ wo ló ní. ẹ̀gbọ́n tí a ní irú mọ́tò yìí ẹ fi sí. ọ̀nkú mi tó wà London tó wà ń ká tàǹgùà ni. mi mọ problem yẹn wà á lè máa fún alẹ́fọ̀jẹ wọn fún alẹ́fọ̀jẹ iṣẹ́ tajọ́ ń ṣe. wo bí ọ̀rẹ́ mi ò ní sori burúkú ti ẹ̀ o ti gbọ́ sori mọ́tò méjì ń sìn ń sọ fún wa nísìnyí pé ó máa wà pẹ̀lú wa lálẹ́ yà máa lò fún club ṣé a tún láǹfààní láti lò fún ọ̀la. ẹ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣẹ̀rí mọ́tò eléyìí two days ló máa lò pẹ̀lú wa ó ti yé máa lò complete four days four days eléyìí máa lò pẹ̀lú wa. two days four days wàá ṣeré iṣẹ́ ló ṣe pàdé yìí. àwọn ọ̀nà yẹn wọ́n ní sọ̀rọ̀ yìí. ó yẹ kó mọ̀ mí náà adédùbú ló ń sọ̀rọ̀ nǹkan tí n bá sọ pé ṣe mọ́tò ló ṣe mọ́tò ṣó ti rélè mo ti parí ẹ̀ látànà ó ti mọ kọ̀tẹ̀ rẹ́ sísẹ̀ sọ́wọ́ kó lo two days pẹ̀lú aṣọ rélè mo ti sọ fẹ́ tó ní ipò máa take me good four days máa fi parí ẹ̀ mo sọ fún pé ẹ̀rọ pàtì ẹ̀ ó máa scarce gan gan pé tí n bá kò ní ìsàlẹ̀ ọjà tí mi bá rí máa lọ sí alábà tí n bá kò ní alábà máa lọ sówó dé dúró tí máa wá kó mẹ tí máa rí máa padà wá sílé lọ́dọ̀ àwọn tiwọn tiwa lọ́dọ̀ àwọn báńsìn mo mọ̀ pé kò sí páàtì tí mo wá débẹ̀ ní jàǹkàrà yẹn tí mi rí ọmọ wa jáde. nice one filẹ ọmọ ayé iṣẹ́ ló ṣe wá gbà nígboro. ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ah, exactly irú mọ́tò ń kú mi gangan lélẹ̀ ẹ ṣe mọ nǹkan tó máa ṣẹlẹ̀ èmi á lo eléyìí máa lò fún two days tó máa wà ń bí ẹ mọ̀ pé eléyìí ò really fit me so tí bá ti lólè tán fún two days yẹn màá kọ̀ máa lo ilé. ẹ fi si kí ni mo tún ṣe kí ni mo tún ṣe o ní wa mọ́tò kankan náà àwọn mọ́tò yìí. rárá wáyà ni. yes wo wa máa jókòó sínú mọ́tò ni o ni wa anything. ó ń sọ fún ni o ni ò ní wà rárá. ó máa jókòó sínú mọ́tò àwọn ará wa ìmọ̀ àgbà ilé yìí jébọ̀ ẹ̀ oníṣòrí burúkú wà wọlé ní tiẹ̀. ẹ tó bá jẹ́ pé nǹkan lè fẹ́ ni ẹ̀ tó kéè náà máa wà ní owners corner. ẹ ó nọ́ọ̀sì wo. ó wo ó nọ́ọ̀sì kọ́ ó jókòó sẹ́yìn tó máa gbé girlfriend rẹ sẹ́sẹ̀ tó ní ríbi jókòó sí girlfriend yẹn ni mo ń sọ kò ní ríbi jókòó sínú mọ́tò eléyìí tó ṣóòsì pé o ò mọ́ pa mọ́tò yẹn ara ọkọ̀ fún ẹ lò ní wọn gbé girlfriend sẹ́sẹ̀. ẹ ẹ treat me bad mo like. ala ti treat ẹ bá jáde. ẹ treat me bad what's all this now. ma ma ma sọ wá dòkò nínú ilé yìí. kò kò ókè o. kò òfin. wá kí ni túmọ̀ èyí tó ṣe yẹn kí ni túmọ̀ èyí tó ṣe yẹn ah, torí pé mo dákẹ́ ṣé o pé mi ò pọ̀ ni mo mọ̀ pé wọ́n ni mi fẹ́ fa wàhálà ni mo dẹ̀ fi ẹlẹ́ o dẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe tó bá tún fọwọ́ bọ̀ mi lẹ́nu máa gbà kí ni ìtumọ̀ gan mo fẹ́ kọ́ mọ̀ yẹn kó sì tó bá fọwọ́ máa gbà gidi gan èwo ló ṣì gan kí ni ìtumọ̀ yẹn gan. Ah, kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ara mọ́ ọ̀rẹ́ ara mọ́ kí ló ṣẹlẹ̀. ìwọ wọlé o ṣe bí lágbájá o wá bá èmi nulẹ̀ o wá gun ọmọ mọ́ mi lára o gun bí ẹṣin mo jákè mọ̀ ń wẹ̀ kò sí wàhálà mo rán ọmọ kílọ̀bù mo rí mo gbé bó ṣe wà yẹn olóṣó ni wọlé kò sanwó olóṣó kò sí ìyàwó lẹ́nu olóyè kankan. ẹ ẹ wàhálà ẹ̀ ọlọ́ọ̀ mo búra fún ọ bí ẹ dá. ọ bí ẹ dá èmi bí ọmọ ìwọ ṣe ọmọ kò sí wàhálà sanwó nǹkan tó ṣe. bẹ́ẹ̀ ni olówó kankan. wá á farabalẹ̀ kí ló ṣe ẹgbẹ́ ni dìde sókè ní sọ́wọ́n ló wà lọ sanwó olóṣòjọ́. ó ṣòwò kó bó ṣe ṣe fẹ́ẹ́ fi sí nìyẹn ó ṣe bẹ́ẹ̀ fẹ́ẹ́ fi sí òun jẹgbẹ́ àbí oh, ah, èmi ò mú òun ẹṣẹ́ mi ò ní kó má mú jẹgbẹ́ bó ṣe wà yẹn títẹ̀mí ni pé wọlé kó sanwó olóṣò ó tọ́. ṣèbọn dẹ́ lèmi èmi gọ̀ọ̀gàn wọn pé ọ ní ègùn tó bá gọ̀ ló máa ń gbé sagbétọ́ èyí bá gbọ́n owó ló ń wá tó ti yẹ jẹ́kẹ́ mi sọ kí ni kò fẹ́ mẹ́ta ẹ̀ má rò kébi ẹ̀ wáìsì gan àbí èmi fowó ara ti tèmi ra epo sínú mọ́tò ó ti yẹ àwa dé club ẹ̀yin gbé ọmọ èmi wá ń bọ̀ lé wí tẹ́ntà ẹ̀ tó wá express kì í fi mọ́tò yẹn gbé ẹ̀yin wálé àbí. ìyá ẹ fọlọ tó sọ yẹn ìyá ti tèmi gbà bí mo sọ fún ẹ ìyá ni mi ò ní ẹsẹ mi ò gba ẹ̀fà rárá ṣó yẹ tó bá fẹ́ jẹ́ ọlọ́run bá bí mo ṣe wà yìí sórí bí mo ṣe wà yìí lẹ́ẹ̀tì tó ń wo yìí mo síwọ́ ni o tí bá gbá ẹ ọlọ́run wàá sọ lásán mi wọlé kò sanwó olóṣò. èmi olóyè kankan tó ń fẹ́ sọ ni. pàdé mi wọnú ilé sanwó olóṣò. orí èmi mi ló ń gbá yẹn o. ó ń pẹ́kẹ́ mi ẹ̀ tó bọ́. orí èmi mi ló ń gbá yẹn o. ọlọ́ ń pẹ́kẹ́ mi ẹ̀ tó bọ́ tí bá tiẹ̀ kọ́ ọ bá mi jà ẹ bá mi ẹ jíde wá jíde bá mi jà bá mi jà. ó ní wo bọ́mọ yẹn ṣe wà yẹn ó ń gbọ́ gbogbo ẹ̀ wọ́n ọlọ́wọ̀n ọdẹ tàbí mo fi ọlọ́wọ̀n búra sí i. ló bá tẹ máa gbọ́ gbogbo. ọgbà lọ sanwó ni. síbi ojú ló ló tẹ̀ ń bẹ sàn. oníkìní wáyé kò lọ lọ. ọlọ́yìn kò jáwé sa ọlọ́yìn kò jáwé ni. wọ́n yẹ kọ́lá sanwó ọmọ jáde. Eh, eh. ọba yìí lọ sanwó jáde. mo sọ fún ẹ sí o. mo sọ fún ẹ sí i. lọ sanwó jáde. sọ fún sí ah, ẹ so tó bá bùn sọ ma bú ẹ wẹ́ẹ̀dọ̀ eh, ibẹ̀ ni mo láyé let's go there let's go ah ìwọ ló ṣe bẹ́ẹ̀ mọ́. ah efizi mo gbọ́ pé wọ́n ṣe àwọn ọmọ ọkùnrin wọn ọ̀dọ̀ yankechi àwọn ọmọ tó bad tó set gidi ni o we get everything ah wọ́n ti wọ́n ti promote ọ̀dọ̀ yankechi yẹn gan o aláti wọ o. cj you know say be my guy mo ní pọ́rọ́ fún ẹ ọ̀dọ̀ yankechi ọtí ló ń tàn bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó máa kó oúnjẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń pa ẹ̀ wọ́n pretty girls olóbẹ́kùlọ́sọ́dọ̀ ìyá ọ̀dọ̀ yankechi. Ah, ah mo gbọ́ ni o. èmi náà gbọ́ pé ó dà pé ọ̀bọ ṣìbọ̀ yẹn ó dà pé wọ́n kọ́ ọmọ tó bad wá sọ́dọ̀ yàn kì í ṣe ọlọ́run. wà á ṣeré wọ́n tún gbọ́ details mi lọ ṣìbọ̀ ìlọ́ ló ṣí wọn wọlé. nǹkan tẹ́mi kọ̀ mọ́ ni pé kò bá jẹ́ ṣìbọ̀ àbí náà ṣì ló kọ́ àwọn ọmọ wa gbogbo yẹn packaging ni ó fẹ́ jẹ́ ká máa wá síbẹ̀ nǹkan tó ń tà besides mo ti tọ́ fẹ́ẹ́ guys upgrade now yankechi mo fẹ́ I'm talking about sweet bar nice bars nice lounges don start you don start na so you go dey bring am sweba ṣọmọ ọmọ yẹn tó ń ta ẹnẹsì kan ní sweba. Me, i never go sweba before ah. èmi ọmọgbà tẹ́mi ti lọ sí sweba ni ah. Ah, ìgbà tẹ́mi ti lọ sí sweba. one bottle ní sweba ọmọ yẹn tó ń ta go dey talk wọ́n dé sweba ni. about it? Hmm? wise man ọmọ rẹ mi wọn á ṣe ìdarí bọ́ọ̀lù àdédìbò. ìbò ló lọ. pẹ̀sẹ̀ àìdọ́fíìsì nìjà. Ah, I swear I don't die for this house, I swear. Ọ́fíìsì <laughs> wo ló lọ? Àbọ̀ ṣòfò ni ni mo. Bó kí ló ń ṣe ewu ní packaging rọ̀? Òun lọ gbé nọ́ọ̀sì, òun lọ ta epo nílé epo, olóòn lọ ọ́fíìsì. Ah, kí ló dé náà? Àníkẹ́yìn máa kẹ́yìn máa jẹ́ kí wọ́n fúnra wa lẹ́fọ̀ọ́ jẹ́nu lé ìmọ̀. We be we we we sabi ourselves. Wọ́n kí ló máa ń ṣe ọ́fíìsì mi nìyẹn ibi tí mo ti ṣiṣẹ́ tí mo ti ń jẹun ọ́fíìsì mi nìyẹn. ẹ eh, but ọ́fíìsì ẹ ni now ọmọ òun package iṣẹ́ ẹ ni it's good. Ah, kí ni ìwà máa sọ wetin you go talk. yeah ó package iṣẹ́ ẹ ni now. ló ń ṣẹlẹ̀. mr office kò sí wàhálà dey go. n tẹ́mi kàn mọ̀ ni pé gbogbo àtàbá fẹ́ sọ̀rọ̀ nílé èmi lè sọ̀rọ̀ torí mo níṣẹ́ ìwọ lè sọ̀rọ̀ torí o níṣẹ́ òun náà dẹ̀ níṣẹ́ one person wey no get job for this house òun lẹ́nu ẹ̀ mú jù. ayọ̀rọ̀ mm, má sọ yẹn má sọ yẹn. ah lóòótọ́. chefisi. Ah, má sọ yẹn má ah, má downgrade yẹn náà kò ní iṣẹ́ bọ̀tò ó lábúrò lamẹ́ríkà. Germany Germany làbúrò mi wá Germany ló wá. ṣètò gbọ́ wèrè oní Germany. ok ẹ oní Germany. <laughs> ó tún ní jẹ ah! ẹ fi zì ó ga jù. your party mi yá mi three k e. mo fẹ́ fi ṣe one or two things ní ara ọ̀kadà mi ó ti ń fún mi láwọn problems kankan. kí n yá three thousand. àbọ̀ hmm. ah, kí ló yẹ tó máa ń sọ̀rọ̀ báyìí èmi àti ẹjọ́ mọ̀ pé mi ò lè ya ìlówó mi ẹjọ́ tí n bá ya ìlówó tó bá fún mi padà kí ni mo fẹ́ ṣe. Ah, ah, kí ló dé èèyàn burúkú ni mí ni ah, má fún ẹ padà náà. igbó lè fún mi lówó ti tèmi tí má dé lọ sọ̀rọ̀ ju pé fún mi lómi wàá sọ dìjà wàá nà mí mi lápájà ìwọ́n tẹ́ pé nǹkan bí nílé ayé ẹbí kò lùyàn ni èmi àwọn bá wọ̀ àbí ẹ̀ fi sí mélòó lára mi. jọ stop ẹ jàre ẹmi lo èèyàn mélòó mo bá jà ẹni tó bá kọjá ìyẹn ni má gbọ́n blò. àmì ń yá ẹni tó máa nà mí lówó mi ò lè yá ẹni twenty naira. mi ń já bẹ́ẹ̀ yẹn. ó pè mí kí fún ẹni twenty naira ju kí n yá ẹ lọ ìbọn. wàá ṣe ti rí nísìnyí ti rí nísìnyí tó yẹ kó ẹ̀pọ̀ ẹ̀ out òun ló ti yẹ kó gbogbo ẹ̀rọ ló máa yẹ sísìn mo lóògùn mo sì ń wẹ̀ ó ti rí look at you. mo dẹ̀ ní three k yìí gan-an. mo bá dé yẹ ẹ lówó yìí o mo bá dé yẹ three thousand tó sọ yẹn but ó ní boutique kan tí mo wọ̀ ó láṣọ kan tí mo rí bẹ́ẹ̀ eighteen k lọ́ńtà eighteen k yẹn gangan dẹ̀ ló wà lọ́wọ́ mi mo fẹ́ rà. Eh! Eh! ẹ fi zi ẹ́fíìsì ah, ah, ní láìpẹ́ ìwọ ìwọ bó ṣe wà yìí o lè dára aṣọ eighteen thousand naira ìwọ. èmi ṣe tètè èmi tí mo ti ra bàtà thirty six thousand. o rántí. yes yes ẹni last two weeks tó wọ lọ sí club ní abúlé. Ah, ó dà pé o pé mo wọ lọ sí club. <laughs> wọ́n fẹ́ gbé wèrè mọ́ra kó gọ́. <laughs> ìwọ lè ra o lè ra shirt eighteen thousand ọmọ ok mi ò bá ìjiyàn ṣùgbọ́n nǹkan tó máa bí mi inú tó lè dìjà gidi lálẹ́ tó bá wọlé bọ̀ kò yẹ ń sìn make sure pé o mú aṣọ eighteen k yẹn wá kí n rí táàgì àti receipt ẹ̀ báyìí kí n rí màá mọ̀ pé yẹ sọ́ra ṣẹ́ẹ̀tì eighteen k. ẹ bẹ́ẹ̀ ni àbí kó ní kó ṣe receipt fóun kó ṣe so receipt yẹn máa mú wa. kò máa rí táàgì aṣọ tèmi wọ̀ ṣé <laughs> mi jẹ́ ras boy máa fi táàgì lẹ̀ máa fi táàgì lẹ̀. mo wá kárí jẹ́ kárí pé nǹkan tó rà oh, nìyẹn. why you dey like bọ̀bọ̀ máa ń ta why you ma fi always taku mi. máa taku ẹ máa taku ẹ tó lè fún wa lẹ́fọ̀ọ́ jẹ́nu lé. all the time wàá lè máa taku mi ṣé o máa pé nítorí tiẹ̀ nítorí ni mo fi gbé báàgì aṣọ tí àbúrò mi send wá láti Germany wá ibo ló gbé sí. ibi tẹ́mi gbé sí. ibo ló gbé sí. ti ń gbé sí. máa dọ̀gbọ́n béèrè òun wá táìmù rẹ̀ láti wá ló tó máa parí jáde o gbàṣọ síbi kankan. ṣé aṣọ ẹ̀kọ́ ló sọ ibi tí mo gbà. o gbàṣọ síbi kankan ní róòṣì àbúrò Jámánì. sẹ́rí kì í sáré gun ẹṣẹ̀ ń bẹ̀ yìí nà. ẹ lọ ẹ wọlé lọ ṣe nà. ẹ kí ni ìtumọ̀ fún mi kí nà wá. yàrá ti ké ni. a ní mo fẹ́ sáré gun ẹṣin. ẹ̀hún náà mo sọ kò sí kí n lẹ báyìí. kí ló ń ṣe ẹ̀ nà. kò sáyé o rẹ sọ fún mi pé kí n fún ẹ kí ibi tí báwo ni ẹ a kí ló ṣẹlẹ̀. ó dà ó dà jọ pé ọlọ. ẹ mi náà bẹ́ẹ̀ torí ọlọ́run tó bá máa gbà with one condition. condition wo. condition ni pé àfiṣù àjọ máa Sherry. Now, Sherry. Adedibu, ṣé wọ́n kí wọ́n bá wèrè ní ẹ̀ṣá? Ṣé wọ́n kó ṣí èrè gan? Kí ló ṣẹlẹ̀ sí kí ló ṣe lójú ọmọ yẹn sìn? Ẹ kí ló ṣẹlẹ̀ tó bá lọ ń kọ́? Ẹ kí ló ṣẹlẹ̀ tó bá lọ òdè lọ́gbẹ́ lómi? Ṣé o fẹ́ fún lówó ni? Ẹ láàrin ìmọ̀ àti ẹ̀mí mọ̀ pé o lè fún lówó, ṣé o fẹ́ fún lówó ni? Jọ́ kí ló kọ́ ní ayé ẹ̀ tí bá jó ṣo free? kí ló kàn kí ló kàn gbé sí ayé ẹ̀ bẹ́ẹ̀. ṣo free master ẹ tẹ lọgbẹ lomi náà àwọn kò tẹ̀lé kò tẹ̀lé kí mọ́tò gbẹ ẹ dànù tẹ̀lé ló ti concern mi. yìí yìí yìí gbọ́ mi létí má jẹ́ kí n lọ́mọ yẹn padà. pushy pushy boxer boxer pátápátá you know what it means. mi ò gbọ́ yẹn rí o. it simply means you are pretty you are beautiful. ẹ ó gùn tó yẹn. yeah. Mm. Turkish language ni uh, as a matter of fact mo ṣẹ̀dẹ̀ láti Istanbul um, some two nights ago so èdè yẹn ò tí kúrò lẹ́nu mi wow aṣọ ńlá kọ́lé yẹn ńlá o I want you to know that torí mi tí mo jókòó síbi èmi ló ń pè ní efizi mi ò ń fẹ́ sorúkọ mi gangan fọ́wọ́n èèyàn for security reasons nítorí èèyàn tí dáàdi mi jẹ́ nílùú yìí ah. understand um, obìnrin yẹ àti gbọ́ nípa bí iṣẹ́ náà fi wá nice place nice place ó kọ́ ẹ pé bí yóò ní ìdáwọn touches kan ni um, if I were you yóò bí báyìí máa fi àwọn on split unit yẹn bíi forty síbí kò fi síbí kó máa tutù all the time ó máa nice gan. ok so um, ibi tẹ́ ti ń bọ̀ yẹn tó tutù yẹn ó sì wà lára yìí kò tí ì kúrò sí ẹ fẹ́ kí ìgbà yẹn náà máa. yeah naturally man like nǹkan tutù you understand aside that more like láti sweat to ara i don't i don't like it uh, anyway like i said my name is Efizi do Latin Wasibi we've heard so much about those place um, Inuwadu ṣoré mi ti orí kò sẹ́ni tó bá mi pàdé Then ayé tí ò ṣorí rẹ̀ ó ń gbọ́ mi as a matter of fact um, boy kan bá mi pàdé under ten minutes ó bẹ̀ sí máa gbé gbèjì sí lájà èmi mo you understand what I mean so bí ṣe wà yìí èmi nìkan ni olówó tó máa ra nǹkan lọ́wọ́ rẹ̀ màá ra lé màá tún ra lọ́wọ́ ara mi eh? màá ra mọ́tò màá tún ra lọ́wọ́ ara mi everything tí bá rà màá ra lọ́wọ́ ara mi eh? kò dẹ́n ṣe ọjọ́ mi I'm blessed you know what I'm saying so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé o ò ní regret pé o mọ̀ wá láíláí o ò ever regret pé o mọ̀ wá I'm not the only one here. In our ọ̀rẹ́ like the wá but for now jẹ́ kí n má introduced jẹ́ kí ọ̀rẹ́ mi um, actually orúkọ tèmi wise man ìdí tẹ́lẹ̀ fi ń pè mí wise man ọ̀dún pé nítorí pé mi ò kì í fẹ́ ṣe kíni mi kì í fẹ́ bá ọmọ nàìjíríà anything black kò ṣe nàìjíríà anything black mi ò fẹ́ èmi tẹ́ ń wo yìí tí n bá máa bá ẹ ṣe business màá rí pé ìsàlẹ̀ àkọ́wọ́ China Italy Australia as in àwọn ti London gan máa ń bẹ̀ mí ṣe business mi like àwọn London America. Oh, oh, get kan tí mò ń tà láti sọ ṣó ti yọ ẹ as in àwọn tó lówó lọ́gbọ́ àwọn tó ń build cars tó ń ṣe mọ́tò àwọn tó ń package nǹkan làmì ń bá ṣiṣẹ́ as in tó bá fẹ́ package nǹkan pé ok kíní yìí o fẹ́ kó wà successful èmi lọ́ọ́ máa pè ok mo fẹ́ sọ story kan fún ẹ ìwọ lè má mọ story yẹn nígbà tí anọ́dí pè mí arnold ìyẹn commando. schwarzenegger. yes <laughs> nígbà tí arnold pè mí sórí aago mo kọ́ wò pé àtàlẹ́lẹ́ ah, ó ní arnold ló sọ̀rọ̀ mo ní ah, wàá kí ló fẹ́ kí ni fẹ́ kí n ṣe fún ẹ arnold wá sọ fún mi pé òun fẹ́ kí n bóun ṣe kí ni kí bóun coordinate movie kan tí òun fẹ́ yà máa mm-hmm. ní kò fáyìn tí o bá fẹ́ kí n bá ẹ coordinate movie yìí gangan fúnra ẹ̀ a jẹ́ pé èmi ni máa ṣe gbogbo nǹkan tí o fẹ́ ṣẹlẹ̀ ní movie yẹn tí ẹni pé kò kọ̀ dúró as producer àríwá o fine nígbà tí màá sọ fún mo ní mo á bẹ̀rẹ̀ sí ní sọ àwọn cast tá a máa lò tó máa jẹ́ kí fíìmù yẹn ṣe kí ni kó ní weight tó máa fi jẹ́ tẹ́lẹ̀ àwọn èèyàn wò ní oríṣiríṣi ìlú mo náà máa lo Jack Chan mo náà máa lo Jet Li yes mo náà máa lo Dramindra yes mo wá jẹ́ kó mọ̀ pé ó yẹ ká lo buzli àmọ́ torí pé buzli ti kú mo sọ pé kárátà ẹ̀ gangan àwa lọ gbé fún bàbá kan tó wà ní China tó á àti bí bruce lee. Um, kim kim kun. kim kim kun o ò ní sori burúkú ọ̀rẹ́ mi. kim kim kun. ọ̀bọ yìí ní mẹ́mórì bá ń rántí nǹkan eh. kim kim kun la lò fún kárátà yẹn. èyí ò máa wọ́n ìmọ̀ àwọn. i is very good at ó àti dànù. ètí ìgbà mi ti gbọ́ pa wọn rí. àsìn tó bá sọ pé yàn act oh. ẹ máa gbọ́ kim kim kun gba ẹ máa feel acting yes mo tún wá jókòó mo tún wá rò pé kò ní wá da kí n wá ṣe nǹkan tó tó yẹn guys ká package movie tó ní wéètì tó tó yẹn ká máa lọ ọmọ nàìjíríà kankan sí movie yẹn mo á jókòó ìgbà tó jẹ́ pé crime story ni mo kàn wo ni mo wo lọ́mọ wo bọ̀ mo kàn pick nǹkan nínú àwọn ọmọ actress nàìjíríà yẹn ayọ̀ adésànyà wàá mọ̀ náà yes when it come to acting ní pé a fẹ́ act nípa crime ọmọ wa òun kò epo wà bẹ́ẹ̀ òun number one mo á fà á mo fà á dìde láàrin wọn mo gbà á láago mo ní èsì ayọ̀ adésànyà this is mo kàn sọ fún wise man rèé ó kọ́ òun pé àká ló ń jẹ́ bẹ́ẹ̀ mo á fún un ní àwọn àwọn ọ̀rọ̀ oríṣiríṣi mo jẹ́ kó mọ̀ pé mo fẹ́ pè sí múvì kan tó yẹ pé gbogbo àgbáńlá ayé ló máa wò ó máa act pẹ̀lú Jackson ó máa act pẹ̀lú Jet Li ó máa act pẹ̀lú ìgbà tó gbọ́ kí kún kún ọgọ́ ọgbẹ́ ẹ́ ó bì lómi pé ṣé mò ń ṣeré mo jẹ́ kó mọ̀ pé mò ń ṣeré kó fún mi láka nọ́mbà ẹ̀ ṣé nígbà tí ó yẹ kó dùn sáka tó dàkú ni hospital ló land sí what are you talking what are you sọ yìí thirty years ó sì ná owó yẹn ó lè sọ pé òun ò ṣe múvì mọ̀ láyé òun stamp ni but ká má sọ̀rọ̀ jù kó má dàbí pé mo ti ń sọ̀rọ̀ jù ó ti yé ọ̀rẹ́ mi but mi ìfẹ́ kò mọ̀ mí jù báyìí lọ. ẹ bọ́ bọ́ ti sí ẹ ṣe yọ ọ̀rẹ́ mi kò dáa ká máa purọ́ you understand nítorí tó bá purọ́ ó máa jalè ó ti ṣọ́ọ̀jù kó máa jalè understand ṣó ń gbọ́ ìgbà tí ọ̀rẹ́ mi cast ana swafiniga fún iṣẹ́ yẹn ìyẹn commando i objected mo ní mo fẹ́ nítorí ó ṣẹ̀ mi ó jẹ mí ní owó kò dẹ̀ fẹ́ sanwó mi fún mi ọ̀rẹ́ mi ló wá padà sanwó tí arnold ń jẹ mí fún mi. Oh mi ìfẹ́ kó ah mi ìfẹ́ kó sọ̀rọ̀ yẹn kó má dà nípa àǹbá náà jẹ bó ti yé mi ìfẹ́ kó sọ please please leave it kí arnold lẹ̀ jọ. òkè àwọn náà wá sanwó yẹn. no no no no a ti settle ló ti wá bẹ̀ mí ó wá bẹ̀ mí as a matter of fact ó gbé mi lọ sí club kan ní hollywood àjọ wa ní akọ̀jókòó stars oríṣiríṣi mọ̀ that's our role we get it rick ross kan ló entertain lọ́jọ́ yẹn but it's okay it's okay. ọmọ Messi tó ń gbábọ̀ fún Barca kò tó máa ń play football àbí tí mi mi ma mi tí mi ta wọn mi mọ wọn eh, mo kàn mọ kàn ń play ball. ọmọ ọ̀rẹ́ mi ni oh please as in ọmọ sorry excuse me please um, sorry wise man ó ní àwọn kankan tí kò yẹ kó máa sọ for security reasons máa sọ fún ẹ ah o ah. tún ti jẹ́ kí ọmọ pé mo mọ Messi. Eh, a kò ní láti jẹ́ kó mọ̀ náà. Eh, sori Messi tó ń sọ yẹn hmm? first time tí Messi máa wọ Spain láti Argentina Mallorca ló dé sí i sórí létí Messi gbé èmi ni mo rà fún mo fún nílẹ̀ yẹn torí pé mo rí pé ó ní talent àti ibẹ̀ ló ti move lọ sí Barcelona tó fi ń play fún bákàdé ni understand but kò ń ṣe big deal kò ń ṣe big deal orí èmi máa ń love láti help àwọn less privileged kò tí understand tí ò ní kò ó fi dùn mí pé ọ̀rẹ́ mi mú rọ̀rọ̀ báyìí wá o understand so i don't really like. Hmm. o ah, rí báwọn èèyàn ńlá la gbà. èèyàn ńlá ni. ẹ̀físì kúrò ní mayọ̀ká torí pé ó ra lé fún Messi ìgbà tí Messi máa ń pe drogba pé ah òun rí ọmọ nàìjíríà kan tó lówó gan tó ra lé fóun drogba wa rẹ́rìn-ín drogba wa sọ fún pé ah ah iṣẹ́ fi sí i ẹbí sì lè pé kò sí ẹni tí ò lè ṣoore fún nígbà tí fc dé cote divoire gbogbo ilé tí tí bàbá drogba tó tó kọ́ sí cote divoire fc ló bá kọ́ torí pé ó jẹ́ fans ẹ̀. Ah, ọ̀rẹ́ mi is enough ah, ah, kò ń ṣe fún nǹkan ló máa sọ ní public place náà o ṣàmọ̀ tí mo bá stop ẹ̀ sìn ó máa jẹ́ kó mọ̀ pé ẹ̀ tó pé mo ti ṣoore fẹ́ tó pé mo ralé fún ẹtò pé ìgbà tí tí aṣíwájú Bọ́lá Tinubu tó kọ́kọ́ dé sí London ìyá ọ̀dọ̀ mi ló gbé wọn àti James Ibori àtàwọn gọ́vnà bíi méje I don't like it lóṣù tó bá sọ sí wọn ni pé dáàdi mi ní oil well o fẹ́ kẹ́ everybody mọ everything pa mi ni security reasons security reasons jọ má sọ fún má ever mo mọ nǹkan tó bẹ́ẹ̀ sọ má ever sọ pé mo ń sponsor gọ́vnà mẹ́rin kan fún election tó ń bọ̀ yìí please please. má bínú mi ní sọ wọn. <laughs> as Azin, nǹkan tá à ń jà láti sọ nísìnyí yá ká padà sí nǹkan tá a bá wa gangan a need àwọn ọmọ as in àwọn ọmọ tó ń fẹ́ báyé sóríire tó jẹ́ pé tó bá jáde lásán tó wọ́n máa padà dé wọ́n máa sọ fún yín pé yá àwọn mẹ́ja ńlá big fish àwọn ọmọ gidi àwọn ọmọ tó ń ṣeré la need. ẹ jẹ́ ilé ikú ẹni ẹ̀ bá orí ah, tútù lẹsẹ ni àbí gbígbẹ ṣé níbi tí ẹ wà ẹ ló ń pè ní ikú màá yà ń nà àwọn ọmọ yapa yá sí wọn yá sí ni wọn yà jọra ṣé náà ọmọ tèmi ẹṣin ni máa ń pè wọn àwọn ẹṣin burúkú because wọn bó ṣe dúró àwọn clappers yẹn fẹ́ pápá lè tún fọ́ wọn wọ́n máa jóbọ̀ àwọn máa pàtẹ́wọ́ ni wọ́n máa máa speaking so àwọn ọmọ tèmi níbi ni àwọn ọmọ yẹn wọ́n beautiful ìtì skin àwọn ẹja oily skin tẹ̀bárí skin wọn bó ṣe máa glow àwọn ọmọ ti pọ̀ jù lọ́wọ́ mi ẹ̀mí àwọn ọmọ yẹn dẹ̀ yí bàjẹ́ ẹ̀yin náà ṣàlẹ̀ ẹ̀yin kékeré làwọn eléyìí o mo tún wá ní àwọn ẹṣin burúkú àwọn yẹn ẹ̀mí wọn yí burúkú ni twenty rounds are still going àsìgò èèyàn olómi ló máa rẹ̀ lórúkọ wọn wọn ò wọn ò rárá so tó bá jẹ́ wọn àwọn èèyàn fẹ́ kò sí problem màá fún yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni great ni ó ṣe three song four song àwọn èèyàn kan ṣe seven song kò sí tó kan ọmọ wọn ṣe lọ ni ọmọ yẹn wọn rí nǹkan wọn rí nǹkan kò sí nǹkan tó fi ń ṣe yan kò sí nǹkan tó fi ń ṣe ẹlẹ́mìí ni wọ́n gidi ẹ̀mí wọ́n yìí bàjẹ́ sọ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí ni màá fún yín bọ̀tẹ̀ mi ni wípé <laughs> kúkú ṣì ní tẹ́ bá ti kólẹ̀. listen mo fẹ́ bẹ̀rẹ̀ question kan ìjọ mọ̀ pé owó máa ń rùn owó ní ọ̀dọ̀ tiẹ̀. now let me explain to you sori ọ̀dọ̀ dollars ó yàtọ̀ sí ti pounds eh? ọ̀dọ̀ pounds ó yàtọ̀ sí ti euro eh? ọ̀dọ̀ euro ó yàtọ̀ sí eh, kí lórúkọ owó tó ń ná lu náà naira naira naira i'm sorry i'm not used to it mo fi bẹ́ẹ̀ náà ni you understand ó yàtọ̀ threat máa embarrass ẹ pẹ̀lú owó wàá mú ẹ pé owó owó ló make lẹ́nu but mo ń fẹ́ gbéraga mo ń sọ̀rọ̀ jù. ó mà dá kí ọmọ àmà náà ṣe èmi kò dé máa ṣe tèmi dèmi náà dé ọkùnrin máa dé máa sọ mí jọ́pọ̀. ẹ ṣe kò ẹ ṣe ẹ ṣe. yankachi ah, ìwọ gba wàá máa avoid wàá bí táwọn náwó dé wàá máa sá fún wàá pò fún wa. <laughs> mi ò lè sá fún yín mi ò ní sá fún yín èmi náà láì kówó gọbẹ rí mi ò ní sá rárá màá mì tí yá fún màá mì tí nìyá wá hàfẹ́ mi àwọn afẹ́ àmàpàdé ni kò àgùjọ bò lè sá. Eh, um, ẹ jẹ́ ká fún yín ní ọtí on the house being first timers ẹ mọ̀. Eh, irọ́ àwa la máa béèrè lọ́wọ́ tí ilé ẹ̀kẹ́ mú ẹ̀yìn kọ́ lẹ máa béèrè lọ́wọ́. kakọ tí ẹ fi ṣe pé business deal ni the only thing ṣeré mi eh, o òótọ́ ọ̀rọ̀ ló sọ èmi like business o. yes ìwọ kọ́kọ́ ra ọtí fáwa. kò sí problem. owó oh, tí mo jẹ́ láti sọ. ṣẹ̀ṣẹ̀ rí èmi like business. kó wúrà fún wa ná kó wúrà fún wa ná. ten years to this time mo sọ fún ẹ mo dẹ̀ fọwọ́ ìsọ̀yà mo fi sọ ibi ìbàdàn ọjọ́ mo bá gbọ́ ten years tí nǹkan tẹ́ ra ṣe lénìí ẹ máa jẹ́ ká máa fi kú ni don't talk please. kékeré ni kékeré ni kí ló wà bẹ́ẹ̀ ní tí mo fẹ́ ìmọ̀ anáwó fẹ́ mi àyín máa sán gidi. wise man kò bá ní mo ń ṣàṣejù ṣùgbọ́n mi mo ti láì kú máa yìí ó ní hospitality ó dẹ̀ mọ̀ nǹkan tí máa ṣe fún ọ̀tọ̀ ní hospitality ṣòrí nǹkan tí mo ṣe fún Messi nǹkan tí mo ṣe fún Drogba Eto Jeje Okocha àti wúmà yìí àjù bẹ́ẹ̀ lọ bọ̀ òun ò mọ̀ mi. ladies kí lẹ kí lẹ fẹ́ gbọ̀ngàn tẹ fẹ́ tẹ fẹ́ jẹ ẹ lè pè é ẹ lè tì. easy easy baby easy. ah, báwo ni sáì sáì tó wáyà. ọ̀rẹ́ mi gan wà láàkṣọ̀n. máa máa máa máa bá rẹ sọ̀rọ̀ nípa. Ah! wàá ṣeré gbayì gbayì. <laughs> iṣu tí àlùbáríkà ò wọṣẹ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ti lálùbáríkà outing tí ó jáde lọ tí big fish ló jẹ ìjà ńlá fún address ìbéèrè first thing tomorrow morning lọ́wọ́ tó bá tó bá rí ní ọ̀la ajẹ́pẹ́ tó gbé lọ bízì pẹ̀lú àwọn meeting kankan ọ̀túnla ó bá rí kankan lẹ́sà. kódà kò sí problem ó ṣe gan ni mo really appreciate ẹ mm. but eh, ẹ̀bẹ̀ kan wà ní mo fẹ́ bẹ̀ ẹ eh, kó tó di pé venza dé nǹkan kan ṣáà ni màmá jẹ jọ bó tiẹ̀ jẹ́ change díẹ̀ kó ń ra fún mi fún iṣẹ́ tí mo ṣe kí n lè máa mú ìyẹn lọ sílé. Eh, oh, baby wọ́n ń létí orúkọ yẹn náà. Nicki Minaj ni. Abiel is sexy. Thank you. You know why? You know why? Oh sweet. Oh sweet gan. Ọmọ mi ní ọmọ mi létí èèyàn kan. Right. Girl kan tí mo meet ní Helsinki in Finland. Sweet girl, sweet girl. Ó dàbí bàbá ẹ̀ know. But you are sweeter. Loto. <laughs> Thank you. Ṣorí tell tàwa why. I'll tell you ìgbà tí ẹni ẹ máa ralẹ̀ tó fi kó òtẹ́ẹ̀lì mi ni mo yá lówó mi ni mo yá lówó so based on that yàrá tí mo wà yìí next ten years kì má wà wọn ní fẹ́ anybody ní yàrá kò sẹ́ni tó lè lọ síbi except me you understand that's to show you the kind of person I am I'm nice very very nice you get mo dẹ̀ máa like láti ṣoore now what am I saying mo promise my friend five hundred thousand right. yes. Surely five hundred thousand tí mo fẹ́ fún yẹn wọ́n tẹ̀ five hundred thousand because you are sweet you are sexy more than bad, more than poor. you understand what I mean so what am I gonna do Hmm. tí màá ṣe ni pé màá fi two hundred thousand kún owó yẹn. <gasps> Thank you, Dolly. ma, ma, ma, kí mo ń láì tẹ̀yàn bá kí mi tí bá fún kan tí bá ṣọrẹ fún yàn tó bá kí mi ó máa dàbí mo wà ungrateful mo má kí mi lórí ọ̀rẹ́ kọ̀ọ̀kan ti ọ̀rẹ́ ti sin mi tí yàn bá di good news mo dání lọlé ó dájú pé òun táṣẹ̀rẹ̀ dání lọlé lọ so good news ni tó bá dé ní tó gbé dé fáwọn tiẹ̀ ọtí ẹ̀ wá àti wọ́n á gbàgbé pé mo ń dé ní forget torí ẹtí fún afọ níbẹ̀sà yóò máa bá ẹ mú owó epo owó epo bí owó tó lè fi rí epo bí á bí oṣù méje títí dání ṣọtí yẹ so owó epo oṣù méje yẹn at least tó bá ń rẹ epo bí àbí full tank bí àbí thirteen k oṣù méje calculate bẹ́ẹ̀ so gbogbo ẹ̀rọ màá sẹ́yìn nípa ọ̀rẹ́ pákéjì yẹn. wá ọlọ́gbẹ̀rẹ̀ o ti fẹ́ tẹ o o ti fẹ́ tẹ́ nicely ṣó mọ̀ wípé mo rán bẹ́ẹ̀ mo ń bẹ́ẹ̀ sọ bí ọmọ lúàbí látẹ̀kọ́ o kò ráhùn ò ráhùn sórí gbogbo sórí òṣì tó ń kà sílẹ̀ o fẹ́ ra fẹ́ǹsà fún mi kò jẹ́ ní o kò jẹ́ ní rárá àti rárá ṣó ti yí ẹ Ah, o fẹ́ ra Venza fún mi fún kí ni jọ kí ni mo ṣe fún ẹ ṣé gbà tó débẹ̀ ṣe o bá ná bẹ̀ ni àbí mo ta gold bẹ̀ ni ah, àbójú òkè tó ojúbọyé gòkè tó sọ̀kalẹ̀ ẹ lọ ni ah, ṣé wèrè ló pè mí ni ọ̀dẹ̀ ló pè mí ni ìgbà tí o ṣe pé mo tọ̀ mọ́ ẹ fámìlì mọ́mí ẹ o wá fẹ́ ra Venza fún mi lórí nǹkan tá a jọ ra ṣe ọ̀dẹ̀ o fẹ́ kébé o fẹ́ gbé mi mọ́ra àbí o fẹ́ tì mí síwájú jọ torí ọlọ́ ọlọ́gbẹ́ni fún mi lówó mi mi ò ní ìdìbẹ́sà owó mi ni mo fẹ́. so mo tún wá sọ pé màá fún ẹ ní seven hundred thousand but there is a condition condition ni pé èmi àti ẹ àjọ máa wà ní hòtẹ́ẹ̀lì all through today àjọ máa wà ní so tó bá ń lọ sí wàá get alert for seven hundred thousand as a matter of fact kò tó data wàá rí seven hundred thousand naira alert lórí fóònù ẹ but kò ń ṣòwò tí mo fẹ́ fún ẹ nìyẹn tó bá padà wà nírọ̀lẹ́ but wàá ní surprise package rẹ because I love you so much and I care. Okay? mo gbẹnu gbẹnu gbẹnu ẹyẹ sọmọ jọ nítorí ọlọ́run kí ló fi mí pè nà ẹ́ ṣé mo jọ ìnàṣe lójú ẹni àbí mo jọ nana mú ṣé mo kọlà ni bí mo ṣe tó yìí <laughs> jọ ìgbà wo ló rò pé mo ti wọ ìta iná àbí ìgbà wo rò pé mo ti wà nígboro kó tẹ̀ tó di pé mo gbéṣẹ́ rárá mo ti wà níta yìí nígbà tí mo wà ní fourteen years ìwọ wá ń sọ fẹ́mi wípé kẹ́mi máa lọ màá rà láti kíníkan kíníkan jọ <laughs> wọ́n fẹ́ fẹ́ kò hàn mí níbo ìwọ àti ta ni wọ́n bí báyìí ṣorí tálà láti dé yẹn kí ni make up wo mo tiẹ̀ ń ṣe gan kò ní ìdí ṣorí tálà láti yẹn aláti yẹn á dún má bí ń báyìí torí pé kí ni mi ò lọ sí ẹnu ìbù yẹn ẹ àti extra tó ló máa padà fún mi yẹn ṣorí gbogbo surprise yẹn àjọ máa ṣe fúnra wa nítorí mi ò tiẹ̀ níbi kankan tí mo lọ torí kò ní nǹkan tí mo fẹ́ lọ ṣe nílé jẹ́ kúkú gbé gbogbo ẹ̀ sílẹ̀ báyìí ṣó ti gbọ́ kó síbi tí mo lọ àjọ máa wà ń bíbáyìí all through ni kí ṣe kí ló ṣe yẹ tó mòlè room tàwa rẹ̀ ti sọ eighteen days. Hmm? yes. o fẹ́ bọ̀gùn bí báyìí. kò ní mí nìyí èyí nìkan mo fẹ́ mo ti sanwó eighteen days o kò ṣe bẹ́ẹ̀ tó mòlè bó lè sọ fún reception bó lè wá sí bí any time any day bí eighteen days ẹ̀ wọ́n á bí at the end of the day o fẹ́ padà mòlè náà jọ sọ fún mi ṣé mi mọ̀ kọ́ tí mo ṣe ni. ẹ̀rọ wo lórí burúkú yìí bàbá lọ lọ́fọ̀ọ́ ni bàbá ẹ̀ ṣá ìwọ sanwó eighteen days sí bíbá ò fọwọ́ kọ́mọ́ twenty thousand naira ó ní lápò ah, mo tiẹ̀ ti wá rí i pé o ti wá ja wèrè gan ó mọ nǹkan tó o bá fẹ́ wàhálà ní hòtẹ́ẹ̀lì tó o bá fẹ́ orí burúkú lẹ́nu fún mi ní ọgbọ́n mi fún mi lọ́gbọ́n mi kíákíákíá. Um, you know something there forget o ní right láti bínú and the truth is um, mi like mo like ẹ mo ò lè purọ́ but ṣùgbọ́n pé o wà so stupid yes you are sick Oh, mọ̀ pé sick me. nítorí common seven hundred thousand kì í bá wọ aṣẹ́wó jókòó hotel all through the day tí mo ní meeting pẹ̀lú commissioner bíi mẹ́ta tí and ní lunch láti discuss business meeting màá bá ọgbẹ́rẹ́ aṣẹ́wó bíi wọn jókòó because of ordinary ordinary seven hundred thousand mo ṣe máa kúrò mo fẹ́ kúrò fún seven hundred thousand wọ́n seven hundred thousand tí o tó tí o tó kọ̀ọ̀dá fún òyàn kọ́ fi jẹun why why why you sound like this o embarrass me tí èdè nu èmi ló pè láṣẹ́wó ah hey wo bí báyìí sórí aṣẹ́wó yẹn sórí aṣẹ́wó tó pè mí yẹn máa fi hàn ẹ́ lẹ́yìn owó tèmi mo máa bàkí tó kúrò mi báyìí o ṣó ti gbọ́. in case o bá gbọ́ dáadáa mo pẹ̀ ní aṣẹ́wó tẹ́lẹ̀ mo tún wá sọ pé aṣẹ́wó tẹ́tí aṣẹ́wó ní aṣẹ́wó ní ẹ́ aṣẹ́wó ní ẹ́ bọ̀ kò jẹ́ pé torí pé ti aṣẹ́wó kí wọ́n kí wọ́n kú wọ́n máa ṣe é ní à. ṣé ń sìn tó bá tí o bá tún gbìyànjú láti gbà mí ní kí wọ́n náwó kò sẹ́ni tó dánwó ẹ̀wò tó wù jẹ ó gbà mí níkùn. ní bàálù. ó ń gbà mí níkùn. bàálù tó bẹ̀rẹ̀. tó bá dán wò wáyé òní ṣe. fúnra mi ta. Ah! ó ṣí ẹrẹ ní. wo bí má jẹ́ kí inú bí mi ah. tí o bá jẹ́ kí inú bí mi ní táìmù tí mo wà yìí wàá regret pé pàdé mi. <laughs> wọ́n bọ́ báyìí máa jẹ́jẹ́ ń bíbà lónìí ṣó ti yẹ máa dọ̀tí ẹ máa jẹ́wọ́ iṣẹ́ tí mò ń ṣe fún ẹ tó o bá tètè gbọ́ lórí síta fún ojú lè máa tì ẹ́ nítorí o máa rí seven hundred thousand naira láti tí mo sọ fún ẹ yẹn but èyí tó máa dùn mí tí máa fi bínú sẹ́gbẹ́ tó bá padà wá dúpẹ́ lọ́ọ̀ mi má padà wá dúpẹ́ lọ́ọ̀ mi ṣé o gbọ́ mi èmi ni mo sọ bẹ́ẹ̀. wo bí ìgbà yìí máa ma gbọ́ wá lápàjá lọ́bọ̀ fẹ́ mi ṣé mo jù àfin lójú ẹ ni àbí tó gbọ́ mo ti pupa ní oṣù òyìnbó o fọ́ ni gan ṣá ẹ gbà ni wo owó mi kó fún mi bíbá ìdájẹ́ bí ara yẹ̀yẹ́ ara wa. oyin ah. insist pé o máa wà then then lunch meeting tí mo ní pẹ̀lú commissioner mẹ́ta màá jókòó tí ìwọ aṣẹ́wó ló tẹ̀ ọ́ mo ní lọ fún mítìn mi. má pariwo síta. màá ṣòwòrè fún ẹ̀sì dúró bọ̀bọ̀. olùjáwé tó olùjáwé olùjáwé olùjáwé sa. you must be joking my friend. ìwọ ọjọ́ mọ̀ bí ọtí yẹn ni wàá fi wà sí. níbo níbo níbo kúrò lọ́wọ́ mi kúrò lọ́wọ́ mi.

get out imagine èmi àmà àwọn kọ́ńsọ́nà àwọn àdúró dè mí. wọ́n bó ṣe lu mí jìbìtì ara yọ lọ́wọ́ àti ẹ̀ jìbìtì ẹ̀mí ni olórí burúkú gẹ́rẹ́ jẹ́ra mi abiyé mi olóṣì bá mi gbọ́wọ́ mi olè olè. Ah, ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ẹ. ọ̀rẹ́ tó bá mọ nǹkan tó lórí burúkú yìí ṣe fún mi ó tún wá sọ fẹ́ mi pé kémi máa níṣòro pé màá rà láti látàárọ̀ ah, olórí burúkú kò ní dá fún ẹ wọn fún mi lówó kọ̀ọ̀kan. ká The same thing, ló ṣẹlẹ̀ sẹ́mi náà ni ó lè ní nítorí ọlọ́fọ̀ tí mo wà pẹ̀lú látàrí sítórì ló fún mi nígbà tó ṣe tán kò rẹ̀ sísáì tí olórí púpọ̀ ò ṣe tán àárín ibẹ̀ ló ń yí mi báyìí. ó dàbí pé àwọn gáìsì wọ́n nítorí tiwa báyìí wọ́n lọ jẹ tírénì ni tó bá di bí wèrè yìí náà ṣe gbomi gbogbo abẹ́ mi báyìí ló ń gbóná bó bó ṣe wà yìí mi mọ bí mo ṣe fẹ́ ṣe torí ẹ̀ mo tiẹ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ tèmi ni bá mi gbọ́wọ́ mi o ó lè màá ní torí aṣọ ọkọ mo mo rọ wá fún mítì. òṣòfin òṣòfin àwọn ẹlẹ́ni wọn sà àwa ní gbajúmọ̀ òṣòfin àwọn ẹlẹ́nu mọ́ínmọ́ín òṣòfin ẹnu ẹnu. ẹwé tí a kùnà mẹ́ta tọ̀ kùnà o. ẹ̀wò mama Nkechi ìyá jẹ wá níbi tá a lọ o ah ìyá jẹ wá gidi ni ṣe rí àwọn pípù yẹn bọ́sẹ̀ ṣe ṣe wá kò tiẹ̀ bójú mu rárá ni pẹ̀lú gbogbo bó ṣe gbogbo játijàti àwọn pípù yẹn jẹ́ máa maṣíìnì wọn o pẹ̀lú ẹ̀ náà kò bá sí ṣìbàdé ìyá ló tún bá dé. ẹ ẹ ẹ ẹ you mean say those guys dey no give una money. ẹ wo wọn fún wa ní ṣe ń gbá olórí burúkú làwọn guys yẹn o tẹ rí bọ́n ṣe ṣe wọ́n báṣubàṣu in fact wọ́n ń nà wá jáde nínú hotel room ọlọ́wọ̀n bá ń gbọ́ ṣe tẹ̀ ẹ́lẹ̀ tí mo lọ bá yẹn mi ò mọ̀ bóyá ó ń fa agbára ni tẹ báyìí bóyá irun ọdún tó kọ̀ ńlá ń takọ̀ mórí tó ṣà ń pariwo tó ń ṣe bí wèrè mú láti sá jáde ni. ẹ ẹ já sí látijọ́ iná kẹ́ má ti mọ̀ pé ọba kan tó ń díbọ́ fún yín ẹ mọ̀ pé ó ń dọ́gbọ́n fún yín ni. aláàmọ̀ ipá gbárí ló ń lò ó ṣùgbọ́n wọ́n ń nà wá wọ́n ń nà wá síyọ̀sì gbogbo ara báyìí ló ń ro wá wọ́n fún wa lówó. ok kò sí problem kò sí problem ṣáà ó dán. Chiboy. ẹ ló yan kesi. wo wàhálà wa o get some guys wey carry my babes dem no pay. wọn wá fún wọn lówó kankan. wọn fún wọn ní kọ́bọ̀ wọn fún wọn ṣíṣí rárá. for what now for what. kí ló sọ kó ṣẹlẹ̀. ah ebi ọmọ kọ́lọ̀ wọn o but bá a ṣe máa treat fọkàn pọn ni kò jẹ́ ká tètè mọ̀ anyway yẹn kọ́ ni problem yẹn kọ́ ni problem kọ́tà yìí máa ṣe fún mi lélẹ̀ ṣé bí àwọn lé nísìnyẹn mọ́ lé wọn gangan fine. Uh, ẹ jẹ́ kí n ok ẹ má wọrí kọ́ṣẹ́ ni pé màá bá yín sá máa lọ bọ́ọ̀sì tiwọn ni ẹ má wọrí sí àmà bọ́ọ̀sì tiwọn ni ẹ má wọrí yìí ẹ mo máa ní láti jẹ́ kó mọ̀ pé èmi ṣì bọ̀ yàtọ̀ sí pé bẹ́ẹ̀ mo jọ́kọ̀ olóṣó pé mò ń ṣọmọ fáwọn èèyàn. ok màmá retí ẹ. ẹ ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ ṣẹ́gbọ́ ẹ ẹ ẹ court kí n gbé kọ́ yìí má bá yín sìn. ẹ̀yin má wọrí ah ẹ má wọrí mi ìyá ìkejì i don dey street tey no be today no be today i don dey ẹ má worry kò sí problem mo mọ nǹkan tí màá ṣe sí èmi a handle. Ah, ẹ wo bí mo tiẹ̀ ṣe wà yìí eh, gbogbo abẹ́ ló ń ta mí ṣé ló dàbí pé wọ́n rí ataro odò wọ́n tún wá fi àtàjọ sí sí ni ah, àwọn pípù yẹn wọ́n lọ tún ètò orí tiwa ni o. Ah, pé láti ìjọ tó ti ń ṣe kínní náà èyí wa wá ṣe lánàá yìí nípa bàbá rẹ̀ òun ló ń ta ẹ́ tó ń ru ẹ́ tó ń dùn tó ń dùn ẹ́ yìí ó wá sọ pé ò gbádùn kò dùn mọ́ ẹ rárá. ẹ wo ẹ wo ta náà ya enjoy ẹ o àti enjoy ẹni tìgbà tí ò sówó kankan bẹ. ò débẹ̀ wọ́n lọ tírénì nítorí tiwa ní sẹ́ ẹ̀ ìgbókúgbó lọ́gbó wa. egbò egbò egbònú lé lọ. na no enjoy am na don come na don start abẹ́bẹ́ na this story mi na enter. ṣíbọ̀ kí la máa ṣe sí ọ̀rọ̀ àwọn ọ̀bọ ìdí tọkàn débi báyìí tán máa ọmọ wa tán dẹ̀ tán dẹ̀ tán dẹ̀ wo wọn jẹ just like that láì san kọ́bọ̀ now that you get address wọn kí ni next line of action kí la fẹ́ ṣe. ìyẹn ò kí n ṣe problem rárá ìyá Nkechi táǹgọ̀ nígbà tó lọ́ máa ṣe àdúgbò èèyàn wa náà ni street tí wọ́n ń gbé àdúgbò tapasego èmi dẹ̀ ti palaye lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti gbọ́ pé àdúgbò wọn gangan lọ́gá ìsìn ń gbé mo ti bá aláyé sọ̀rọ̀ lórí aago wọ́n ti ní kí n wá ra wọn mo ti rí wọn mo ti sọ fún wọn aláyé dẹ̀ jẹ́ pé àwọn láìkiri nǹkan wà bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ládùúgbò àwọn pé nǹkan tá a máa ṣe ni pé ká wọlé ká lọ posting ká bọ́ọ̀sì wọn ká dẹ̀ kó wọn wá ká ṣe nǹkan tó bá wù wá fún wọn in fact wọ́n jẹ́ kó yé mi pé tó bá pa àwọn ìgbéraga tó bá tún dọ̀rọ̀ station ká já wọn sí police station kì í ṣe àpà wọn kì í jẹ́ káwọn mọ bó ṣe ń lọ wọ́n ti sọ ìbáṣe máa ṣe lélẹ̀ gbogbo ẹwọ́ bouncing ló wà ọmọ west àti desmond nǹkan tẹ̀ máa ṣe lélẹ̀ ó ti yé tàbá ṣe kò jẹ́ kó yé mi pé ọ̀la ni kẹ́ wọlé ẹ lọ láàárọ̀ kẹ́ lọ kó wọn wá fúnra ara wa ń bì ni wọ́n fẹ́ ká ṣe ìdájọ́ wọn kò yé ọ̀rọ̀ oníṣẹ́ ọ̀rọ̀ ọlọ́pàá rárá fúnra ara bí la máa ṣàlàyé kó tó máa pa wọ́n fúnra ara ń tọ́sí máa gbà wọn mọ́ bí nìyẹn tọ́ máa lọ fáwọn nígẹ̀ tá à ní mọ́ bọ́yìí rìn ẹ get ọwọ́ yìí ló wà o. ọ̀rọ̀ tó wà lẹ̀ ó kéré gan ó tá ń ṣò èmi mo múra mi lọ́ọ̀yà tí mo lọ dínra mi gbẹ sórí ẹ̀gbẹ́ táwọn eléyìí ta ẹnu tòmátò mi. ó dàgbọ́ táwọn bọ́ọ̀sì yẹn sọ̀rọ̀ bí bàbá ó dùn mí pé ẹ̀sìn lábàlá bí bíbà àwọn gáàsì yẹn jókòó báyìí wá jókòó báyìí gba àwọn abẹ́ẹ̀sì abọ́ báyìí àwọn eléyìí wá ń ta ẹnu fáwọn àwọn àbá mo sunkún láàárọ̀ mo tún sunkún lọ́sàn-án mo lórí six four two tó wà yìí pé ká lọ gbé wọn wá yìí mo fi ọlọ́run bá tó dá mi mo fi búra ẹni tí mo fẹ́ràn jù láyé ìfọ́sùnmọ̀ mi ní àjọkẹ́ tí bá bá pẹ̀lú àwọn gáàsì yẹn máa gbé tí bá bá mọ́mísì mi bẹ́ẹ̀ pẹ̀lú wọn ọlọ́run mo fi búra máa gbé tí bá bá yàwó mi bẹ́ẹ̀ máa gbé kò sẹ́ni bọ̀dì tí bá bá pẹ̀lú wọn tí mi ní kó wọn débi bàbá mi lè ṣi èrè wórí wèrè gan àyíwó gbẹ̀gìrì lórí ìrẹsì. Ah! ara nǹkan tó yẹ kí mi láìkí bá ń sìn nìyẹn o kàn sí iṣẹ́ tí wọ́n bá rán ikọ̀ nìkan jẹ́ ṣùgbọ́n gbà mí tí inú bá ń bí ikọ̀ tiẹ̀ ó tún máa ń jíṣẹ́ kọjá àyè gbogbo ẹ̀ náà ara dán ni bá ń sìn bó ṣe máa jẹ́ ni ẹ ṣáà rí pẹ́ kó wọn débi lọ́la. oṣù aláàrọ̀ a máa débẹ̀ lọ́la àṣebẹ̀ yìí ni ká ṣe. bàbá nóbì ìyá kẹ́sí màmá sófò àdìgbẹ́. ẹ ṣáà make sure pé pé gbogbo wọn jọ ẹ make sure pé wọ́n bẹ̀ dì wọ́n mọ́lẹ̀ pé wọn wá ó wà very important gan na me cause all this nonsense o. na you cause am. na me cause am. I swear to God na you cause am. Ọlọ́run. I know say na me cause am I no dey like am at all I no like am all these osofri people dey go just dey go up and down osofri i no like osofri at all you go do pay wetin happen now. bọ ilé ìlànà àti sàṣemọ. ìkàndújáwé olórun gan lọ́wọ́ asínìkí lórun ẹ̀ta ní kí lórun ṣé wọn mọ kó lórun pátápátá ṣé nílùú tó lọ́ba tó níjó yìí ṣé nílùú tó lọ́ba tó níjó yìí lẹ́kọ̀ọ́ máa wọ́n bí tẹ̀lé pa ọ̀rọ̀ mọ́tẹ́ni fún wọn lówó for what no for what now kí ló ṣe ẹ̀dá wọn ta lẹ́yìn ṣe e, e, èmi ò ráàyè lè rí ìyá mi dá ilé mọ. èmi ló mọ̀ wọ́ wọ́n kò déédéé ni wọ́n láwọn fọ́ ọmọ wọ́n láwọn fọ́ ọmọ báwọn bá ṣe fọ́wọ́n ní míkìmí níkìmí náà àti kìmí nìyẹn. ìwọ ló gbé ní kinu wọn. eléyìí ni. ìwọ ló gbé ní kìmí náà àti I swear to God plant mo ní fún ẹ̀ ọ̀dà ọ̀tọ̀ lọ́rọ̀ tiẹ̀ ṣọtí bọ́ ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀ mo fọ́ lọ́wọ́ bá búra wàá wúd kó tó kúrò níbí ẹ bọ̀ tí ìyá nkesi nígbà táwọn pípò yìí ti dé tí wọ́n ti pa gbogbo olùrọ̀ tó pa yẹn ó yẹ kẹ́tí ọdẹ sáà pọ̀ eléyìí onírọ́ ni wọ́n tẹnu ni. èmi ò mi rọrọ ajé lèmi ṣe ìbí mo pé ẹkọ tiẹ̀ máa sọ lọ kọ́ sáà tiẹ̀ kówó lẹ̀ owó yẹn kan lèmi wà fẹ́ èmi ò mọ̀ pé wéèrè làwọn èèyàn. ẹ ti ẹ jọ ìwé ló lè mọ rambo nù yín náà. eléyìí ni eléyìí ni ó tún náà mọ ṣáàtìgà eléyìí. jọ torí Ọlọ́run brọdà mi ìgboro lajẹ wà sọ yẹ ó yà wojú mi kó sọ mi pé mọ kọmando rí. mọ kọmando ibo ni mo ti fẹ́ mọ kọmando nílé ayé tí mo gbà yìí. yẹ olórí burúkú lélẹ̀ àyè máa ń wọ̀rọ̀ tí aago tẹ́mi jókòó nbí tí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó tàbí pé tẹ́mi ronúkú nbí tí mo wà ìwọ sọ fún pé àìwọ́ ọmọ tẹ́lẹ̀ ti já ọmọ tẹ́lẹ̀ àbàníyá ọmọ kọ́mádó ọmọ láńbò olórí burúkú aláwọ̀ wà lórí ìjókòó wọ́n sọ fún wa pé òòsàn tó jọ bẹ́ẹ̀ o ní délé bá àbólórí burúkú ni ẹ o rẹ̀ nígbà fún ah, ah! tó sọ ẹ̀ níbo ló ti mọ Messi. ṣebí Lionel Messi là ń sọ àmọ́ mọ Lionel Messi mo mọ̀ ọ́ tó ń play fún Barca máa wo match ẹ̀ máa wo bọ́ọ̀lù tó bá ń play fún Barca mò ń tẹ̀lé máa ń tẹ̀lé gan mò ń tẹ̀lé lórí Instagram mò ń tẹ̀lé lórí Twitter ọ̀rẹ́ mi tún ni lórí Facebook. ọ̀rẹ́ ẹ̀ ni lórí Facebook. alẹ́ àná gan èmi àti Lionel Messi àyè chat. torí pé orúkọ Messi ó jẹ́ Barca fans. O fọ́lù ẹ̀. ó dẹ̀ fọ́lù ẹ̀ lórí Instagram lè sọ fún ọ̀pọ̀ mọ́ Messi ẹ̀ ní sórí rí ẹ̀yin méjèèjì. ẹ jọ ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀ ìgbà táyìn náà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé ìlú tó lọ́ba tó níjòyè that means pé ìlú yẹn ní lọ ẹ jọ ṣé mo lè pe lọ́ọ̀yà mi. o lè ṣoríire wọ́n sábà ló ti máa sá o apọ́pọ̀ ló ti máa gbọ́ o i swear to God o lè dá ìdàkọ́ tó já yamayama tọ́lá ma ṣí ẹ̀yàn wàyàmọ́ bí ó lórí burúkú làwọn eléyìí. bẹ́ẹ̀ ìyá jẹ títí ẹ̀ jẹ́ káwọn eléyìí wọ́n pè é tó yà ni. mo fún wa wá sí ẹ̀yọ́ sáwọn ọba sí bí ńgbà tó lè tẹnu ni. bàbá sọlẹ̀ fílẹ̀ èèyàn ló wà ń bẹ̀ má ti gangan àtòrí yàrá yàtọ̀ wà lórí ìjókòó yá nkejì nìyẹn káà mọ̀ nǹkan ah, tó báyìí àṣírà àwọn eléyìí ti bo. Ah, ah, eh, ọlọ́run irọ́ pa yẹn lè lọ skọ́fì o I swear to God irọ́ tẹ pa yẹn lè lọ skọ́fì. àwọn olè. wo jẹ́ ayé ẹ̀ lẹ́sìn irú ẹ̀wọ̀ ẹ̀ lẹ́sìn irú ẹ̀ máa fi ṣe tán ṣe tí gbọ́ tí mo sọ fún yín nǹkan tó bá ṣẹlẹ̀ lẹ́nu bá ń sìn. àbá ìṣòro àwọn pípọ̀ yìí especially ilé ilé ìgbọ̀ngàn tó gbé kìmí láti ọmọ ó dùn mí gan yanke sí àwọn pípọ̀ tí wọ́n wú bí àpò ẹ̀wà yìí ó yẹ kẹ́tì understand. èmi ò mọ irúgbọ ilé ìtọ́jú àti bíbí oníke ó yẹ kẹ́tì mọ̀ wọ́n lè parọ́ ní. èmi ò ẹni wọ́n dùn máa ń bá yín sọ máa gbọ́ o àmì ò like introduction níwájú tẹlifíṣàn tó bá sọ fún mi pé wọlé fẹ́ kí n mọ̀ pé ọ́fìn lọ́ọ́ sórí ilé ẹ nínú ẹ̀kẹ́ wá fi gún lọ́rùn ẹ má fọ góòlù ah ẹ má fọ. bàbá àjà àjà àjà bàbá àbẹ̀lẹ̀ dúkú ni ewé wèrè. olórí burúkú ara òkúrọ sanra. ẹ bàjẹ́ lọ́rọ̀ ẹ̀ báwo ọmọ tó wà lára ẹ̀ ẹ̀ ní sóríire. ọmọ rẹ̀ àgbẹ̀dà ejò nílé olóhùn ṣe rí fóònù yẹn fóònù yẹn gbogbogbò mo ṣe fi dáálọ́gì gbà lọ́wọ́ èèyàn kan ni dáálọ́gì ni mo lò. sọ̀rọ̀ tó pọ̀lọpọ̀ fóònù ilé ni ah, Samsung that's good irọ́ ẹ̀ náà ló máa padà kó báyìí. Ah, ẹ nọ pa. ṣe ilé ọkùn black ọkùn black ṣe rí èkó mọ̀ yẹn tó ń bá ṣe rẹ̀ mi tẹ bá padà bọ̀ mi tó bá wúlò fún yín. ó tún lo salt ó lo salt. west west desmond sori bàbá ọ̀rẹ́ ká jọ wọ́n lójú ẹgbàá mélòó ni ká fún wèrè. nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ eléyìí gangan tó dùn sẹ́ẹ̀ fi lọ́gbà fóònù yẹn ẹ nọ ní fifteen ṣé wọn á rí tóló mọ mẹsìn yẹn nọ ní twenty five olóògùn ní dàn ìtọ́jú ìyàwó ní ìyàwó bá wọlé ní ìyàwó wo máa jọ nínú sílé mi pé máa tọ́ sí lábẹ́ ìjọba dùkú bàbá tó wá kú láyé wá sí ọ̀hún fún yín fóònù nọ́mbà ẹ̀ tẹ́ máa pè lọ́rùn bá sí. Ibà irọ́ irọ́ irọ́ irọ́ ọkú black nọ black nọ black ọmọ ọkú black ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọ́n rí lórí ṣáájú ẹ bá yẹ kó fi kìnìún ẹ lọ bí wọ́n. ẹ lọ bá. wọ́n wọ́n fẹ́ gba tọ́mí dàgbà ó pet mi ni ẹ jẹ́ kó pet mi ah please. bóyá kò bá ẹjọ́ ẹjọ́ lọ. ẹ nà wọ́n pa. fóònù yẹn fóònù yẹn. tiẹ̀ tó yà. yé yé yé. ọ̀fúnlẹ̀ ọ̀fúnlẹ̀ ọ̀fúnlẹ̀ ronú rẹ̀ gbìwàdà ọjọ́ ń lọ ronú rẹ̀ gbìwàdà ọjọ́ ronú rẹ̀ gbìwàdà ọjọ́ ń lọ ìwọ lọ ẹlẹ́dàá mi mà ṣàánú mi irúgbèsè ayé òun ni wọ́n á lè fún wa yìí èmi àtàwọn mi ẹ hmm, tí bá ṣe ń kọ́ntínú pẹ̀lú láìfì tí mo ń fún àwọn ọ̀rẹ́ mi ọlọ́run jẹ́ kọ́run ayé mi kó lójútu aláti ṣe mi ọmọ mà ti ṣe ara ẹ̀ bí mo ṣe wáyé mo ronú pìwàdà ni mi dẹ̀ tún padà sínú ilé yẹn mọ́ torí ajá mi wọ̀rọ̀ tó padà sí dé ebi tí o bá fẹ́ tẹ̀ ọ̀gá ọlọ́run aṣàánú fún mi ọkọ mi lọ. ọ̀gá àbá ọjà rẹ yìí wà báwo níbi tí mo rán ẹ. ọ̀gá o kò síbi tí mo fọ́ nílájúpọ̀ mi rí rárá. òòrìn ládùúgbò kẹ. mi rí o mo dẹ̀ tún pé jàǹkàrà wọn ni pé kò sí. ṣé wàá ó kè ṣá o pé jàǹkàrà àbòdé jàǹkàrà. ní o pé báńsì ń jàǹkàrà ni. o pé báńsì báńsì nìkan ló ń ta pàtì ń jàǹkàrà ni sórí ẹ pé ṣá òde ló fẹ́ràn ọ̀dọ̀ àgbà kan mọ́. ẹyin náà mọ̀ pọ̀já àgbà kan máa ń wọ̀n wọ́n máa ń fowó lé nǹkan ni. a kí ló dé tó ṣe bẹ́ẹ̀ torí o pé báyìí náà wo bí ẹ tó ní mọ́tò yẹn ó ń bọ̀ nírọ̀ ilé nìyí tó bá dẹ̀ débi báyìí tí ó bá bá mọ́tò yẹn ìwà tẹ̀lé ìwọ ló ní wàhálà bẹ̀ o ti gbọ́ kó yá make sure pé o wá pàtì yẹn rí tó bá rí gbọ́dọ̀ wá sí ṣọ́ọ̀bù ilé nìyí o ti gbọ́ má jẹ́ kiri ẹ ṣọ́ọ̀bù yìí o ti gbọ́. ọ̀gá kò sí ìwọ. kí fẹ́ lórí mọ́tò kí tún fẹ́ lórí mọ́tò àbí lóde mi mo bọ̀ kò lọ sàgbéjẹ́ mọ́wọ́ kó ok ẹ fi sí gbọmọ fún sanwó ó ti yẹ àwọn ẹ̀yà kejì wá bọ́ọ̀sì tiwa ó wá jẹ́ nǹkan tuntun ó wá di gbà ò gbágo mọ́ kí ló ṣí ẹ̀ náà. sori wise man tí mo ṣe wà ìgbésí ayé tí mo live tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìfẹ́ live ẹ̀ mọ́ ó ti yẹ ṣẹ́rí ẹ wo bí mi ò bá ń rìn mọ́ mo ti ní àwọn ọ̀rẹ́ tuntun tí mo bá rìn àwọn ọ̀rẹ́ mi lélẹ́yìí tó yẹ pé tí n bá ṣe nǹkan ó máa pè mí ó máa sọ fún mi ó ti yé tó yẹ pé ọ̀rọ̀ wa dẹ̀ ṣe kíni ó yíra wa òun nìyẹn ay àti lambebe lórúkọ wọn àwọn ọ̀rẹ́ tí mo bá rìn sí ẹ fi mí lẹ̀ àjọ má ṣe mọ́ ẹ má pe aago mi mọ́ kò wọ́n ẹ kó bá wa gbé mọ́ kò wọ́n ẹ kó bá wa gbé mọ́ àbí torí pé o mọ̀ pé owó lè ti fẹ́ díù. owó lè díù ṣé èmi fẹ́ bá yín sanwó lé mi. tó dẹ̀ mọ̀ pé ọ̀gán ló máa ń kó èyí tó pọ̀ jù ní owó lẹ̀ o wá fẹ́ dà sí wa lórí àbí ká lè lọ wá owó fúnra wa kó sí wèrè o. ẹ ṣáà ń ṣiṣẹ́ ẹ lọ sanwó lé náà. a ṣáà ń ṣiṣẹ́. shit shit oh ó yẹ kó ti upgrade bí náà hmm? wọn mechanic shops kan wà tán ní AC ó yẹ kó fi AC síbí náà i'm hot man. ee ọ̀gá adéwu bíbáyìí nígbà tó ń bọ̀ kílé tó gbé AC tó kì í sápò kó gbé wá sí bíbáyìí. yọ um, yọ um, sorry, can I get something chilled? You know, like um, juice, malt, you know what I'm saying? look, I'm, I'm hot. I'm hot. I need something cold, you know? ṣé pẹ̀lú fún ẹ̀fọ́ ayé lọ́gbọ́ tìrìtìrì wà mi ò mọ̀ pé ẹgbẹ́ la kò rí tìrìtì èmi ò mọ̀ bí tẹ̀lé máa ń jòkó ẹ lè jẹ́ pé lè bá débi ẹ máa jòkó níbi lè òní sọ̀rọ̀ là kí kò rí fún ẹ̀fọ́ ayé kí n la ṣàlọ́ lu sọ wọ́n na kóòfù tìrìtì tìrìtì pípọ̀ jù. àwọn ọ̀rẹ́ tuntun lélẹ̀. àwọn ọ̀rẹ́ mi nìyẹn. ẹ fi tara yín orí wọn tó bá ti rẹ́ẹ̀dì. ó ọ̀rẹ́ mi. kó yẹn sọ̀rọ̀ kó ìṣe dá wọn yẹn lóhùn jàre sórí ìwọ ọ̀dẹ̀ ni ẹ o àìkàwé ẹ kò jẹ́ kó ní ọpọlọ rárá ó ní kó bóun gẹ́ẹ̀tì nǹkan tó ṣe ò wá sọ pé ọ̀nà kinní kan. mo dẹ mọ́lá ṣé wọ́n kàwé ṣé wọ́n kàwé. ó ní kó bóun gẹ́ẹ̀tì nǹkan tó tutù nǹkan bíi minerals. àní mo mọ̀ mo dẹ mọ́lá gbogbo nǹkan lèmi sọ ni mo gbọ́. kí ló sọ. ọ máa máa jẹ́ ká fọwọ́ rẹ̀ sọ̀rọ̀ fún ẹ̀ṣin ni mo gbọ́ kàn mọ́ta fèrèsé ẹ̀fẹ̀lẹ̀sí lèmi sí. èdè olúwo ni. lọ sàgbéjẹ́ mọ́ wọn kó ló lọ sàgbéjẹ́ mọ́ wọn kó alọ́gbàmù bí o. Ah, lọ ṣàgbéjẹ mọ́ ṣòfin. adídùn jẹ́ kó yé wa pé ẹ torí pẹ̀fì sí gbọ́mọ kò sanwó wọ́n wá dàbírú òun wá jókòó òun wá ru brain òun pé ẹ láìpẹ́ táwọn àlìfù yìí kò lè help òun kò lè pay òun kò jẹ́ kó move forward adédìbú ní adédìbú tó yẹ kó ń gọ fún ẹ worst jù wá lọ ó lè gbọmọ tẹ́yìn lọ́jọ́ kan kó má sanwó gbogbo wọn kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ adédìbò wọn sọ fún wa pé torí pé ẹ fi sí gbọmọ kò sanwó èmi gbọmọ mi ò sanwó ẹ̀hún wájú kò ń wá ronú. wá o ní láti sọ̀rọ̀ o ní láti sọ̀rọ̀ rárá ṣé mi blame mechanic yẹn ni mo blame ẹ̀ náà ìwọ jẹ́ jẹ́ yìí ìwọ ni mo blame ẹ̀ má sọ̀rọ̀ pé ká máa ní class ká máa ti kọ́ class tó wà classy ẹ̀ ti ṣe ní class ni ìwọ lọ mechanic ìwọ lọ gbé mechanic wa from nowhere ẹ̀ fẹ́ dúró dè yàn pé ah, my friend remi tọ̀rẹ́ mi o mechanic ni o ṣàmọ̀rẹ́ mi náà ọmọ ọ̀rẹ́ ti máa rò pẹ̀lú náà bankers ọmọ orúkọ bẹ̀ pharmacist doctors ọmọ ọ̀rẹ́ mi nìyẹn náà wọ́n sọ̀rọ̀ ẹni à. but efizi ní sùúrù náà ní sùúrù ó kàn ń pariwo ni this guy this guy wey we dey talk ó wúlò jù ẹ lọ náà. mama sorire. nínú ilé yìí ó wúlò jù ẹ lọ yes na this guy dey bring car wey we dey take carry go club òun ló ń repo sí òun ló ń sanwó àwọn oúnjẹ ìgbà míì wetin you dey do. Hey, what do you í ṣe kankan ló máa ń condemn nǹkan jù. Wetin you they always vex me, I swear. Ó da jòmí lọ. Ben. Ó that jòmí mechanic that da jòmí lọ. Ọ̀dà mechanic. Jẹ́ ìbá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Má ever ever bá sọ̀rọ̀ mo. mọ́. Ah, ah what rubbish. O that me? But the mechanic fún ma complain àti mechanic. For work, oh, wọ́n sọ̀rọ̀ oh, o oh, oh, o oh, kí ni o mo mo oh, ò ló oh, wa. O lẹ́nu oníṣẹ́. oh, máa lè sọ kí lẹ́gbẹ̀ẹ́ mo oníṣẹ́. Ṣé o mọ̀ ẹ̀mẹ́rẹ́ tẹ́lẹ̀ máa lọ gba Western Union ní bank in a week? western all the time malongba. acha ah, i don die i swear i don die i don die for this house iwọ gba western ijọ tuntun gba western yẹn ẹni ló fi gbà yìí ṣé ari sleep ẹyin ari western yìí no sleep ẹyin. ìgbọ́mọ̀ kúrọ́. kò ní sleep ẹyin náà. o mọ̀ o mọ̀ náà. àwọn gbogbo máa wá máa pè mí sóṣì máa pè mí sí rọ tó wà ókè kò kò béèrè lọ́wọ́ mi kò béèrè irọ́ lọ́wọ́ mi kò tún béèrè lọ́wọ́ mi pé báwo ló ṣe ń gba western union western union táwọn ò rí nílé ìkó wọn ni kò bí mí. bọ̀dọ̀ ọ̀dọ̀ ẹgbẹ́ mi tọ̀ ọ́ lè máa ìdákẹ́jọ́ ohun tí o set mi jàre o ti upset mi ah ìwọ kan yìí olóòrè banker ìwọ yìí kan olóòrè pharmacist ìwọ yìí kan òun gba western union ah àfojú rí anything ah wọ́n dẹ̀ máa condemn nǹkan nulẹ̀ yìí na you get standard na you get everything you dey go straight back make you bring money may you take buy three three you no go bring bó tẹ̀ sí ń sọ̀rọ̀ inú bí n bá mi bá mi bọ́ mi pull off máa gba aṣọ tó wà lọ́rùn yẹn máa gba aṣọ mi tó wà lọ́rùn yẹn bọ́ṣọ mi jọ. bẹ́ẹ̀ni bọ́ṣọ aláṣọ bọ́ṣọ aláṣọ wọ́n sọ aláṣọ owó kan tó bá wọ̀ kó ṣe tiẹ̀ láyé tó wáyìí aago owó ẹgbẹ́ mo ní òṣì lórí ibùkún ara ẹ̀ o ní láti wà níbi iṣẹ́ o ní láti wà ní workshop wèrè ẹ̀mí gbàgbé yẹn síwájú rè wèrè wàá wò lórí aago ni olóṣì mi tiẹ̀ mọ̀ pé tíṣẹ̀tì ẹ ní iṣẹ́ ló ń sọ fún mi lọ́nà pé òṣì àrà tíṣẹ̀tì ni mo ní àá ah, ah, ẹ̀fí sí. well played keep pushing because first time ti ma wáṣọ ẹ. first time don wáṣọ mi mi ò bẹ́ẹ̀ argue ó yá mi tiẹ̀ má wọrí kọ bọ. first time ti máa wá aṣọ ẹ eh. lọ sọ pé kémi pull aṣọ ẹ kí ni sátọ nílé ẹ tí wọn bá aṣọ tó bá fẹ́ tó wọ́n aṣọ mi tó bá ní aṣọ wò má gbẹ lọ síbẹ̀ wọ́n lọ wá aṣọ kó sọ fún. fc e fc e fc e má gbé mi lọ síbi kọ̀ọ̀kan jọ nítorí ọlọ́run wọn ò ní má gbé mi lọ síbi kankan. ó bá tẹ̀lé lọ kó rí aṣọ. ibo ni bẹ́ẹ̀. Mhm, ibẹ̀ olólùkọ́. má lè bọ́ aṣọ yìí má bọ́. àgbo tó wà lọ́wọ́ èmi ni mo ní. òyìnbó mo rìn mo láṣọ rárá. láṣọ má bọ́. wúlà wúlà. kó má lọ láṣọ ni. níbo ni. <laughs> má bọ́. kí wọ́n lọ láṣọ ó ní special wardrobe. ọ̀bọ̀ ìsìn. àkọ́ṣe wọn ní tẹ́lifíà ní ìsìn. ọ̀bọ̀ yẹn ní problem. ó ní as in problem bí wàá rí ìbá omi náà nítorí pé ìwọ gangan ló fi jọ. èmi ló jọ. yes ìwọ ló jọ ìwọ gan wà ní grade a nígbà tí fc ò ti dèbí grade a ló wà irú ẹ mad ó ń pa burúkú irọ́ nígbà tó òun dé ló step down fún un ó tuntun wá upgrade jù ẹ lọ́sìn kò yé mi mọ́. Mr. Um, Tunde mo ní sọlọ ṣe rí àìsàn tó ń bò rẹ̀ yín jà kò ń ṣe àìsàn kékeré o <laughs> well mi ìfẹ́ kó dàbí pé mò ń sikẹ́ ẹ̀yìn ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àìsàn yẹn àìsàn tó yẹ pé kì í ṣe most times gan kò ń ṣe àìsàn téèyàn ń fọwọ́ yẹpẹrẹ mú tó dẹ̀ gbóyún sọ lọ ẹ need láti ní initial deposit of seven hundred thousand naira. ṣùpọ̀ ni oògùn catholic commence treatment and kéde máa wo treatment tí mo sọ kò ń ṣe pé a fẹ́ fly one abroad lóòótọ́ fine instead of taking him abroad àti láwọn specialists ní nàìjíríà àwọn bíi Dr. Michael dr bimbo dr segun wọn ti wà wọn dẹ̀ ti bá wọn sọ pé mo ti ní issue kan lẹ̀ ń bí o and this is how we gonna arrange it àwọn dẹ̀ ti gbà so tẹ́yìn bá ti lè make uh, deposit seven hundred thousand naira yẹn ká carry out iṣẹ́ wa mo lè assure yín pé ara wọn máa yá. ah seven hundred. ara wọn máa yá. seven ah, seven hundred. Ah, kò máa kí n ṣe pé seven hundred thousand láti máa ṣe gbogbo treatment initial deposit ni mo sọ. doctor ti ní yé mi èmi tí mo tẹnu seven ọdún seven ọdún yé mi ilé ìgbé mo ti ṣiṣẹ́ oil company ìwọ oil company báwo nọ́ọ̀zù àzìn àwọn tó máa ń dúró síbi oh. nọ́ọ̀zù. tó ń di nọ́ọ̀zù mú. yes tó máa ń tepo sínú mọ́tò àti kẹ́ẹ̀gì. mélòó èlò gbà lọ́wọ́ iṣu ẹ wò dókítà ẹni ìgbà ní kí sáré sọ́tún sáré sọ́sì ẹ àwọn ìtànímọ̀ mọ̀ mẹ́rin làwọn tá a jọ ń gbé àwa mẹ́rin la jọ ń gbé ìkànṣe mẹkáníìkì ni wa èyí tó wà lórí àìsàn yìí gangan ọ̀kadà driver ni ó ti yé yín bẹ́ẹ̀ èmi gbọ́ngàn mo ṣiṣẹ́ nílé fún as as attendant ṣó ti yé yín bẹ́ẹ̀ egbò yìí tó ń ṣe mechanic láàrin wa ó ti kúrò láàrin wa ó ti sá lọ àárín mọ́ ó ti yé yín bẹ́ẹ̀ èyí tó tún jẹ́ kẹta wa tó ti àgbẹ̀ sílẹ̀ ti lè pè pé àkànkàn á lọ sí club ni à ń bọ̀ lóru làwọn olè attack wọ́n yìnbọn fún kú straight ni àwa méjì ta kùrẹ́ táwọn ojú ní seven hundred thousand naira ká mo fẹ́ pè. well ṣe rí ibi tí ọ̀rọ̀ dé dúró ní ìsìn tó bá jẹ́ pé àìsàn tí mo lè dání handle nínú hospital mi máa sọ pé well kí n máa ṣe assistant ṣùgbọ́n ṣe rí Dr. Michael akọ́ṣílẹ̀ ah tí o bá gbowó kò ní ṣiṣẹ́ ẹ̀ Dr. Bimbo Dr. Ṣẹ́gun àwọn tí mo mọ̀ dáadáa ní àtijọ́ transact ṣé ẹ mọ̀ lójú wọn ó má dàbí pé mo fẹ́ yàn wọ́n jẹ ni pé mo ti gbowó ẹ dẹ̀ mọ àwọn nǹkan tá a máa rà tá a máa rà náà tá a máa rà náà tá a máa lò ẹ wò ẹ mẹ́ẹ̀ká máa fagùn ọlọ́run á pèsè fún yín ẹ máa rí owó yẹn o tí ẹ bá ti rí owó yẹn àrò rẹ yín ti yá. initial deposit mi sọ pé gbogbo owó tẹ máa san nìyẹn o. báyọ̀ kan ló ń lo mi ní sáré jẹ tàtí wọn kan ló ń láti jẹ tàní ṣe báwọn ọmọ torí ti máa ṣe tó dáadáa rárá ó kọ́ ló gbé one k fún mi ni one thousand gbọ́dọ̀ wò òun lè lè látàárọ̀ láti kọ́ bí three o'clock dayọ̀ kan dayọ̀ kan. lójú náà kí ló ṣe ẹ̀wọ̀n ló fẹsẹ̀ ah. lójú gbàtẹ́ mi ti rí bó ti ṣe yamayama lèmi kò ti kúrò bẹ́ẹ̀ gbọ̀ngàn tó ṣẹlẹ̀ sí gbọ̀ngàn ti rí babaláyé kan sẹ́mi ìfẹ́ máa tó ń jẹ ọ̀gbẹ́ni tó bá ti rò máa jáwó fún ẹni ibẹ̀ lèmi wá sí kí oríṣiríṣi burúkú yẹn gan ni yọ mẹ́mi lọ sí bẹ́ẹ̀. ọkọ tó máa ṣẹlẹ̀ for almost two three hours kí ló dé ṣáà náà jáwé kiri ẹ lọ lé wọn jọ àwọn méjèèjì lé wọn dànù. ṣé ìgbẹ́ ìfọ̀tẹ́ fẹ́ràn ilé nàbẹ́ fẹ́ràn mi sí. ìkọ́tà ìlú nílọ́wọ́ ilé tá a ti ní ìdá ìlà bèrè kù bàbá ìyá polongo. ẹ kó sí bọ́tà jàre dọ́dà fúkì. èsì èsì ẹja wèrè ni. àló sọ̀rọ̀. kọ́sítọ́mù orí burúkú rẹ̀. ṣé àárọ̀ charity ò ń bí abẹ́mọ̀ kówó la fi là ń sọ bíbá àbí ṣàjèjì ní bíbá iná àṣẹṣe wá bíbá iná. ẹ ẹ bọ́ síta gbogbo ọ̀rọ̀ síta rà iṣẹ́ owó kọ́ra owó kọ́ra wa fi pa ni. wá ẹ̀fọ́ ni àwọn dẹ́yìn lórí ìyá rẹ̀ òkè wọ́n ti rúgú lórí sí ẹni àwọn ọmọ wa kí ló ṣe ẹtí mo ní bẹ́ẹ̀ jọ ẹ̀gbọ́n bàbá yìí. ẹ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ you know the fear ban service i go show you. wàá ti máa gbá ẹni mọ́rò kò ní gbọ́ ọmọ àwọn ìjà wèrè. aláìsí yọlẹ. kí lè bá a fà báyìí náà. àwọn tá a nà gbọ́ lé lọ. kí lè bá jẹ kí lè bá jẹ kí lè bá jẹ. ṣé wàá sọ pé mọ̀ mi mọ́ so you no dey fear bouncer. àbí bouncer àbí. èmi gan bouncer àgbà pípé wọn. bouncer àbí. ẹ liba. liba mi mọ mi. ẹ kó ṣí bàtà yìí. ẹ kó ṣí bàtà yìí. wọ́n máa ṣe é. àwọn olórí burúkú ìṣá ni wọ́n gbàgbà ẹ̀rẹ́ tí ò ní gbọ́rọ̀ mọ́. ìrọ̀ ìrọ̀ fún wọn lẹ̀ kó o mọ̀ ọ́nù wọn. mo dẹ̀ ti máa fi fèsì ẹ̀ kó máa padà wá fún ìdálẹ́ wà nínú ìṣọ́lẹ̀ olórí burúkú tó bá ti pé friday la wà wọ́n wá jókòó síbi ìbàdí lọ́sàn wọ́n máa ṣọ́ tó bá ti dalẹ́ wọ́n máa ṣọ́ olówó tó lọ wọlé wá sí i. ẹ̀kọ́ ní máa mú láàrin ọdún kan. kí ló ṣẹlẹ̀ kí la rí gbọ́ kí ló ṣẹlẹ̀. wise baby kí ló ń korúkọ ẹ. ẹ kí ni. ẹ ó wo bí o bá life jẹ kó wá sá àbí gbogbo ìgbà tèmi ń dé tiẹ̀ mo wò pé wọn nìkan ni mò ń fẹ́ mo fi ẹ́ ṣe boyfriend mi bẹ́ni tí mo lè gbọ́kànlé ìwọ wá lọ ń gbọ́ àwọn ọmọ olóṣò wá lọ ń tẹ̀lé wọn káàkiri ó wá sọ mí bí mo lè dàrú òbí ò lè sá lọ pẹ̀lú ẹ̀. wo bí jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún ẹ tí o mọ̀ ó ti yí ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò dẹ̀ gbọ́n dẹ̀ ni èmi ò ká àìsàn kankan ó ti yí ẹ lọ sí ilé yín kó lọ wo ẹni tó ká àìsàn nílé yín èmi ti kó ẹni tó ká àìsàn àbójá wèrè àbí wèrè wà lórí. gbọ́nu ah, sọ̀njọ́ ìwọ ìwọ tó yẹ pé òní tèsí àtọmọdé àtàgbà tọ́tọ́tọ́tọ́ kiri street ẹ ìwọ ń lẹ́nu wá sọ̀rọ̀. sẹ́mi ni wọ́n sọ̀rọ̀. ẹ ìwọ ni mò ń bá sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe. èmi ló ń sọ fún mi wọ́n sọ. ẹ ta ni ẹ. sọ́nbọ sẹ́mi ni wọ́n sọ̀rọ̀. ẹ ẹ ṣe fẹ́ nà ni. sórí. ṣé wọ́n fẹ́ nà ni. sórí. ẹ pé kí ni. sórí. pé kí ni. ok ẹ fẹ́ lù. jọ tún ràn ṣé dókítà lè pààrọ̀ ni. ìwọ ó fún mi láìsọ̀tàn wọ́n ò bí o máa lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni dókítà tó pààrọ̀ rẹ̀ sọ pé ṣé dókítà lè gbàrọ̀ ni òṣèré ẹ pé ṣé rí ẹ pé ṣé ìṣe pé torí pé tó pọ̀ fẹ́ go ó fẹ́ bàálí ẹ lórí ló ṣe parọ́ mọ́ ẹ wèrèrè wá bí gẹ́gẹ́ mi bá ẹ̀sọ́ tọrọ èmi ò kó nǹkan kan èmi wà ọ̀rọ̀ àìsè mi rèé. ìwọ ò láìsàn dókítà fẹ́ débẹ̀ ló wá pawọ́pọ̀ láìsàn màá jẹ́ kó mọ èèyàn tí mo jẹ́ ọ̀rẹ́ mi ni mo rí bá wí ipò ipò. kò ṣẹjú ọwọ kò ti yẹ kò ṣẹjú ẹ rárá má wọrí má mú ẹ ó níbi tí má ti mú ẹ má mú ẹ ó ti yẹ yín ẹ má wọrí ẹ ṣe ìdúró náà kí lè fẹ́ ṣe fún mi gan-an. president. ọmọ àgbẹ̀ ìgbà ẹ̀gbọ́n ṣe yàn níyàn èmi ò yan ẹ̀wọ̀n láyé mi. ẹ gbọ́kì. tó bá lọ sẹ́wọ̀n àwọn tó wà lẹ́wọ̀n tó ń lọ sí club lálẹ́ tó lọ ṣe two song twenty three song wọ́n bẹ́ tàgbẹ́ lọ you are here being a PA to stupid barrister and you are saying shit. The next time you go put your goddamn mouth and say a word, I will put a slug through your motherfucking brains. You wanna tell it? You wanna tell it? You put your motherfucking mouth and say shit and see me blow your motherfucking head out. my money. Ah! Check ah. if the money is here. Yeah. Check the money. Ah! Check the money. Lọ́dún ni owó yẹn mọ nílé yẹn mọ. Ẹ̀wẹ̀ ẹ̀ pa ní ìjọba panú. Great job. Now let it go. Let it go. <laughs> Benjamin I'm loving it. ẹwọ ẹwọn lẹbi kí lọrun ẹwọn lélẹ. ọjọ́ náà rí pé o fa orí if not for the baba èmi ni bẹ́ẹ̀ bí mo sí mi I will put the clock to your motherfucking head you feel me. ààrẹ ah, ah, ah, wo ṣe rí yẹn wá ẹ má ẹ má àmì ẹjọ́ tó yọ lọ́tún gbẹ̀wọ̀n lẹ́ ń gbé lọ. guys ẹ má yẹ ká pa ti tí yóò wá ti kú ìdíṣẹ́ rẹ̀. ìdíṣẹ́ rẹ̀. so you can make some money and you can come back and get the money. keep making the money while you come back and get the money. Get the fuck down! Down! The movement! The movement! What's where the fire? I'm going to fire. Bó ṣe wò mí gan, bí ẹ fi sẹ́gbẹ́ ló tẹ̀lé, kì í jẹ́ kó mú kó àlàkùn wọn lọ́wọ́ ẹ̀. Àwọn òun yóò lè ṣe lórí. Mo ti gbà tí mo ṣoore tí ò ń bú mi lọ́wọ́. Yóò lè fún lọ́wọ́ aláìkàlà ọ̀dọ́ òun Ah! Ẹ̀wọ̀n! Ah! Ẹ̀wọ̀n dé! Ah! time kí lọ sọ mí nílò pé àwọn olè gbowó lọ́wọ́ mi máa kú sẹ́wọ̀n pàpàtà iléṣàyà abúlé wà iléṣà iléṣàyà. òṣòfin àwọn ẹlẹ́nu mọ́ta àwa lè gbájúmọ̀ òṣòfin àwọn ẹlẹ́nu àwọn tó ṣe mọ́tò fún wa jákèjádò. ṣiṣẹ́ ní wọ́ṣọ́ọ̀bù mi bíbá pẹ̀lú onímọ́tò kan tí mo ṣe tó tí ó yẹ kó ń gbé jáde tó ti yé tí n bá parí mọ́tò yẹn kí n tó lè bá yín wo connection mọ́tò tó kí n máa take me like one hour thirty minutes. one hour thirty minutes. káyà sọ pé bí a two hours. two hours ẹ dẹ̀ fi dá mi lójú pé máa rí gbà lẹ́yìn àmàlẹ́. àti ẹ̀ ń gbà. Ah, workshop yìí dẹ̀ rí sá. owó rẹ̀ sí wàhálà máa drop kí fún ẹsẹ̀ ìjọ. àgbẹ̀ bá ti débẹ̀ ẹ̀ pé adédìbò. adédìbò àbí ẹjọ ẹ má bójú mi lẹ́gẹ̀rẹ́ gbélé ní ẹjọ ṣe ti bọ̀ ẹ fẹ́ sáré lọ́mọ kan yóò ti yé àjọ ẹ̀ nìyí sẹ̀ ṣe ti bọ̀. ẹ máa rí mọ́tò yìí save. ay ó save àbí. ẹ̀rùn close the boot. kò ṣòfin àwọn ẹlẹ́nu mọ́ta àwa lè gbájúmọ́ òṣòfin. àwọn ẹlẹ́nu mọ́ínmọ́ín òṣòfin. ẹnu ẹnu àwọn ẹlẹ́nu mọ́ínmọ́ín ẹlẹ́nu mọ́sà òṣòfin. Bobo Jacuzzi kí ló máa ṣe bọ̀bọ̀ yẹn náà? You just carry car, you just carry car comot like that. He tell you say you dey carry car comot. Don't tell me anything o, what rubbish. Bọ̀bọ̀ ẹ̀ báwo ló ṣe máa jẹ́ auto ah. lọ bẹ́ẹ̀? So you no tell you say you carry car? No, oh, you guys are offer. No where you carry cargo. ọmọ ọ̀ka ẹ̀ ní problem jàre mo ṣe lọ lọ́nà kan ṣe yamayama mo kàn páàkì sọ́dọ̀ mechanic kò sábà mi ṣe fẹ́ àmọ̀ kan létí. no no no come make sense now why you go just carry car like that without telling anybody. ọ̀gbẹ́ni wọn wá ṣọlẹ orí ẹgbẹ́ rẹ ni rubbish ló ṣe náà wàá kọ́ máa yẹ gbé mọ́tò jáde kí ló ń wọ́ọ́rì ẹ̀ náà. lùmọ̀ ẹ̀ calm down calm down why you talk ṣé na mi mi àyè ta lóye. jacuzzi iṣẹ́ ta lọ ṣe lánàá yẹn owó yẹn inú búùtù mọ́tò yẹn la gbé owó yẹn sí. for what na why why ma why ma go sínú búùtù for what. no no no you dey mad didi ṣé you go tell me where i go keep money ni why you go carry car comot you no tell me any fokin body you dey mad didi. ẹ dáhùn náà mi problem tí bá ṣe tó màsáyé lọ síbẹ̀ màdá lọ gbé mọ́tò kúrò mbẹ̀ yẹn ṣe yẹn ò lé náà. ṣé bá ṣe wà yìí gbogbo àṣẹ wà yìí ọmọ ìyá ni wá ọmọ sọ pé àṣírí pẹ̀lú àníyàn ọmọ ìyá ni wọ́n ṣé ṣọ́fẹ́ máa dá ìwà sí i lẹ́sìn wáyé kò ṣe màmá dá yẹn fún kíni lórí owó tí ò tọ́ wọn màmá dá yẹn fún kíni. àlàyé rubbish ló ṣe babalá rubbish ló ṣe why you go carry car comot you no tell anybody. Ah. lùmọ̀ ẹ̀ calm down calm down why you talk ṣé na mi mi àyè tàbí bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bí mi láyé. you dey mad didi for what na why you talk like that for what for what time i no like am o lùmọ̀ which one now. wọ́n àṣẹ mi jọ kàbírù ẹlẹ́ṣẹ̀ tó lọ́n ti lójú àbí ayé fẹ́ bàjẹ́ ni màá sì jẹ́ you. Hey! You, Julie, come You didn't want to tell her. Go, go, go. Why you kill her? I give you problem. Shut the fuck down now. You know what? You know what I'm saying? The Mechanic wait for say input car now. You know where the mechanic dey. Why you go kill him? Why why you go kill him? No, you don't kill him now. Say that person dey talk. Jacuzzi. Jacuzzi bo you igbo aso fún me now. Ah. The mechanic wait for say input the car now. Where you want that mechanic? Now. We gotta fuck motherfuckers up before motherfucker got the chance to fuck us up. Now you don't kill him now. I go kill you too. Then you go go heaven. Where ain't go go ask them where the mechanic will put the car now. Open your fucking mouth and tell me. Dead body know they talk now. Don't die. Dọ́là dọ́là lówó yìí èmi èwo èmi ni mo gbé mo fi lẹ̀ mo yẹ kó o ah ah ah ah ah. PASUMA Pasuma o orúkọ ńlá ọ̀tún ní kẹ́ẹ̀pẹ́ ìpèrè bá ti yá alábí ní kẹ́gbẹ́ máa fẹ́ dání láyà o. gbogbo bá ń jẹ́ tọ́lọ́run ló máa pè lọ́jọ́ fídọ̀ mi mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn bí lòó máa jì. ẹ ẹ wà ìdóná ṣé bó ṣe ṣe ìṣódà ọ̀gá rẹ parí mọ́tò tán ojó kò lé lórí òun kọrin wàá gbọ́ná òun kọrin kan tó ń dún yún sí mi létí èkìrí yá sí mi létí olórin wo ló ń kaná. pàṣọ ọmọ yìí ó rí takanṣo ó mi gún mọ́ àwọn èèyàn ajọ́ mi ń gùnmọ̀ àwọn èèyàn ní okùn máa kọ pàṣọ máa kọ pàṣọ máa ṣọgbà máa kọ gala one ọmọ àdìdákúbúrà ó máa gbọ́ sí ìdìkákiri ògbójì títí kákiri tó kọ ẹ tẹ̀lé mi kálọ̀ ságége agége agége atúmáfà àti <laughs> orin kó máa gbọ́ ṣọgbà máa kọ pàṣọ mọ́ ìmọ̀rin kọ́ kí ni àtọ́nu gbogbo nǹkan tẹ kálẹ̀ ẹ̀ sìn orúkọ ẹ̀ olóńjẹ́ gbogbo orúkọ ẹ̀ olórúkọ tó pọ̀ ni ṣé mọ̀ ni kò sórúkọ tá jẹ́ àná bí ọmọ le jésù fújì ìjà fújì gbogbo ẹ̀ la. ewa ìṣòrí ẹ pé ṣá amẹ́ta mo máa sọ fún ẹ pé tó bá ti parí mọ́tò kó má máa jókòó sórí mọ́tò onímọ́tò mọ́ tẹ́ntẹ́ mọ́tò tó bá rí ẹ nísìnyí kó kíló ẹ ló máa sọ wá jókòó sórí mọ́tò onímọ́tò òun kọ́ pàṣọ ẹ tó bá mọ̀ kó fẹ́ ṣe mẹkáníìkì kò ṣe mẹkáníìkì tó bá yẹ pé orin ló fẹ́ kọ́ kó jẹ́ ká mọ̀ mo sì ní nọ́mbà ṣàkóra sì lọ má bẹ́ẹ̀ pé máa sọ fún pé ọmọ mi o mẹkáníìkì tó fẹ́ ókè o àti bó ti fẹ́ bẹ̀rẹ̀ o. lọ́wọ́ tí wọ́n á kọrin gan ọ̀gá gan ah. ẹ̀yìn pàṣẹ nínú alọ́. àtọ̀dọ̀ pàṣẹ orí ẹ̀ o ó ti ẹ̀ mú láti di kékeré ti bí ńlá. ẹyìn adá fún ẹ jù ayé olóṣèlú ọmọọṣẹ tó ní ìyó èyí ṣọmọṣẹ ẹ correct ẹ wà education ẹ wà protechnic wèrè yìí ó ń kọ pàṣọ ṣé pàṣọ wà lólórin ni akọmakọ àdìjákúbúrà ọmọ àdìjákúbúrà ọmọ àdìjákúbúrà ànàbí ọmọlé ọgá one orí kọmakọ tó ń kọ oh, oh, antenna lóṣù. hello ay ṣé mo kúrò ẹ ti dàrú ṣá wàláì ò gbádùn ara ó rẹ̀ gan gidi ó fẹ́ pa mí dànù àbí mo ní kò change ẹsẹ̀ táyà mọ́tò fún mi ó change táyà tán ó dé bóòtù kọ́lé ọlọ́run kí n má lọ gba express kọjá sí i kó jẹ́ pé ní àdúgbò ni mò ń gbà ó fẹ́ pa mí dànù àbí táyà bẹ yọ ọdẹ díẹ̀ ló kú bẹ́ẹ̀ táyà ò bá yọ bọ́ lórí eré ẹ́ ó dóòlà fẹ́mi àti ẹ ó ti gbọ́ jẹ́ kí n bẹ́ ṣọ́ọ̀bù lọ́la ni tí n bá ṣọ́ọ́jú ẹ wàláhì ó gbé ok tó ti bí ẹrẹ má yẹ kí n bá ẹ lọ ní ṣọ́ọ̀bù lọ́la kí n ṣáájú ẹ débẹ̀ ok. aṣáàmú àkàrà torí pé òwò ọṣọ báyìí ò wọlé ni torí ìfẹ́ pàtí mi kò tiẹ̀ rọ́ọ̀fù rárá so tó bá ti dọ̀la ọkọ mi bàbá mi sọ fáwọn pẹrẹǹtì pé àti má ṣọ ń bí o pé káwọn náà kọ́ máa prepare dáadáa lọ́hùn-ún o ẹ̀yin náà ẹ̀ trust mi mọ̀ pé nǹkan gidi ni máa mú òwò àǹkàrà wọn ò jẹsẹ̀ mọ́. <laughs> ẹ mọ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí gbogbo ìtẹ̀yìn àti ìyàwó yín jọ ń ṣe yẹn láàrin ara yín nìyẹn ti tèmi ni pé kẹ lọ kẹ lọ máṣọ wá kó dẹ̀ dì kó fàṣọ wọn mi kí n dẹ̀ mú fóònù mi báyìí kí n dẹ̀ bẹ̀ sí ní pé ó yá afílẹ̀ ọkọ lọmọ ogun abúlé àdó ó yá àgbẹ̀ bá mi sọ mo fẹ́ ṣe wẹ́ẹ́dùn òtẹ́ bá ti ń bọ̀ ẹ bá mi rántí sọ fún gbẹ̀gbẹ̀gbẹ̀ so kí n tún mú fóònù kí n tún gbé kí n yẹra ah, ọyá fílẹ̀ túndé ọmọ ìyá àjẹ́ kò fẹ́ ṣe wẹ́ẹ́dì o tẹ́ bá ti ń bọ̀ ẹ yà sọ́dọ̀ ẹ̀ṣẹ́ mọ́ fi oh. gbogbo power line. ẹ̀ṣẹ́ mọ́ fi yẹn gángan lè yan tèmi má ti rí bẹ́ẹ̀ ọkàn mi máa ń balẹ̀ inú mi máa ń dùn. so ìbẹ̀rẹ̀ máa ti mọ̀ mọ̀ pọ́ mọ́ yín gan ṣe kí ni ó mọ̀ yàn ọ̀rẹ́ mi gan máa dúró tán ni wise man ọkọ mi tó bá ti mọ ẹ̀ṣẹ̀ mọ̀ fún ó ti mọ èèyàn mọ sí ti ni mo ṣe ọlọ́run ọba lẹ́yìn kí n bọ́ sójà kí n máa ṣe tó wọ òkè kí n gbé fọkàn mi pé ọkọ mi o aṣọ tí mo sí mú ni o ṣé ó wọ ọkẹ o pásítọ wọ ọkẹ o ti tán àti wípé mọmsí tí ń la ṣe ọkọ mi báwo nǹkan tẹ́yìn bá ti ṣe lọkọ mi ṣe. ẹ <laughs> eh, eh, kò sí wàhálà. báwo <laughs> ah, yẹ kó trust mi pé mi lè mú ṣá aṣọ yẹn máa fà ọjọ́ yẹn in fact ọjọ́ yẹn á dùn alárinrin gbogbo ayé bá mi bàbá mi dúpẹ́ pé ọmọ tèmi nìkan ó ń ṣèyàwó. wọ́n lè ilé tàwa rẹ̀ ayé o àjẹdìbò. ilé ìṣẹ̀lẹ̀. Ah, dó mo fẹ́ béèrè nǹkan kan ṣé oṣogun owó ni. Ah, oṣogun owó owó aládùúrú léyìí. ẹ ah. eh, kí ló dé tó wá la níbẹ̀ kò ṣe eléyìí nìkan ni mo ní mo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ tí mo ní nà ọ́ eléyìí kẹ̀ ìṣàní wọ́n tó ti mo ní gan-an ló ń kà. báwo ni ò bá ṣe dùn tó kí ẹ fi sí wà láyé kí jébọ̀ ìwà láyé kájọ wọn máa fẹ́ lápapọ̀ á ká wá kúrò ní fake life ká wá live normal life nítorí kí mo ṣe gbà yìí á Adédìbú ọmọ màá fi pàdé mi bùgà màá jẹ́ kọ́ mọ̀ pé mo mọ̀ yàn àṣepé ẹ́ kò sẹ́ńtọ́ lọ́hùn ò lè ṣe fún tí Adédìbú ọ̀rẹ́ ti tèmi mẹ́kọ̀ọ́ tó fi lè di olówó tó kọ́ àdúrú ilé tó tó yìí tó tún wá sọ pé kò ń ṣe léyìí nìkan lòún ní. ọ̀rẹ́ ṣèbáwá láti ríra wa ẹbọ tọrẹ gbogbo nǹkan tẹ máa ń ṣe ní last time yẹn tá máa ṣe nígbà yẹn ṣé kò ṣe kò ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣá màá mèkì ẹ̀ ààrẹ ah, já wọlé jẹ́ ká wọlé. ronú rẹ̀ pìwàdà ọjọ́ ń lọ o ronú rẹ̀ pìwàdà ọjọ́ ronú rẹ̀ pìwàdà ọjọ́ ń lọ o ronú rẹ̀ pìwàdà ọjọ́ ọmọ ọgbọ̀n ọdún tó ń ṣe lágbàlágbà ronú rẹ̀ pìwàdà ọjọ́ tó bá kọ̀ wájú kí o ta kí ló wí kí ló wí náà iléeṣẹ́ ìròyìn yẹn náà tó wà lájà ó jóná. bébí kí ló ṣẹlẹ̀ sọ fún mi kí ló ṣẹlẹ̀ ah yé mo dáràn mo dá ẹ ẹ jẹ́ ká. sì wà tuntun ronú ṣé bí mo ti wà máa ronú mọ́ pé lágbára ọlọ́run gbogbo ẹ máa dáa ẹ mo mọ̀ pé tí mi ò bá dùn inú mi ò lè dùn tó bá wà òkè mi lè wà òkè ọ̀ní mo mọ̀ pé ikú wa ti jọ di àjọkú àwẹ̀ wa ti jọ di àjọgbà kí ló tó ń ronú fún ṣọfẹ́ kí mi náà máa ronú ni ẹ ọkọ mi. my dear sọ pé kí n má ronú ni báwo mo ṣe ní ronú àwa tó jẹ́ pé à ń jẹun tó tún wà lásìkò tó ń wà àwọn ọjọ́ tó ń wà lásìkò tó ń wà bàtà tó ń wà láwọn aṣọ tó ń wà láwọn a ní ilé rẹpẹtẹ tí ó ṣe méní méjì mẹ́ta complain kò ṣe bíi márùn mọ́tò lóríṣiríṣi nínú compound ìwọ náà wò tó bá wo gbogbo náà gbà ń sìn kò sí mọ́tò yẹn kankan bẹ́ẹ̀ kò sí kankan mọ́ wà ní pé kí n má ronú àwọn tó jẹ́ pé táwọn èèyàn bá wá àwọn fún wọn ni ṣó dáa ká máa lọ tọrọ pẹ̀lú àwọn èèyàn kó wá níbi kí n máa rọ̀ my dear láàrin èmi àti ẹ àtọlọ́run amọ̀pẹ́lẹ́ yìí nìkan ló kó wa kù ọ̀dọ̀ mọ ọkọ tí mo tó ó mọ ọkọ tí mo tó ìwọ ń kéré kí n sọ pé mo tóbi ọmọ orí tó kú lákàntì owó tó wà ń bẹ kí n má fi kún kí n má yọ kúrò ní ọmọ hmm, pé kò ju ten thousand naira lọ wà ní kékeré máa wọ ibi láti fẹ́ bẹ̀rẹ̀ my dear tell me. olóhùn ẹlẹ́dàánù olóhùn wá ṣàánú mi wá jẹ́ kí ẹsẹ̀ mi náà kó dalẹ̀ ọkọ mi má jẹ́ kó fi mi bu ọkọ mi ọkọ mi lágbára ọlọ́ lágbára ẹlẹ́dàá mi kò tí ò tó bọ́ wá ṣẹ́kù mo fi ń dẹ lójú pé kó jáwé kó jádùúrà ni láti ẹni lẹ́nu náà ti bẹ̀ sí gbà gbogbo nǹkan tí ò tó bọ̀ wá ṣẹ́kù ọkàn balẹ̀ má rèrè ayọ̀. jọ torí Ọlọ́run ìyàwó ẹ pè mí ó lọ mú ẹjẹǹtì wálé kan ló fẹ́ ta lé kí ló dé. bọ̀tú wáyé tíyàwó mi máa ṣe bẹ́ẹ̀ náà kí ló kó tó pè yín ṣé mo sọ pé kó pè yín kó tó pè yín ni kí ló kó pẹ́ lọ́rọ̀ mi. kúrò ń bẹ jàre ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni kí ló ń ṣe ẹ̀ náà ṣé bẹ́ẹ̀ mi nìyá ẹ ṣé mi kọ́ ni mo bí ẹ ni kí ló máa fẹjọ́ ẹ̀sùn mi ta ló fẹ́ fẹjọ́ ẹ̀sùn ah wọn lọ ta lé fún kí nìyẹn nígbà tó kì í ṣe àdébá shop adédìbú wake up now kí ló ṣe ẹ́. but mọ́mí ẹ̀yin gan mọ tó ṣe ń lọ náà pé kò sí nǹkan kan mọ́ kí mo fẹ́ máa jẹ nítorí mo ṣe fẹ́ ta pé dìgbà tọ́lọ́ máa fi ṣe èyí tó dáa mo ṣáà ní kọ́kọ́ ṣáà ní mo máa jẹ mo ṣáà ní tọrọ jẹ. ọkọ mi ṣé wo mọ̀ pé àṣẹ̀ṣẹ̀ yọ ọrùn ló máa ń mórí gbóná àwọn tó bá dọwọ́ ìyálẹ̀ tá a máa mọ ooru ṣùgbọ́n tó bá dojọ́rọ̀ àròpẹ̀sẹ̀ náà ni kí ló dé ọkọ mi wake up now adédìbò àṣewọ́ lọ́lọ́run ni wo gbogbo kí ni ìyẹn mo pa àdánwò ni ọlọ́dẹ ní jẹ́kọ̀ọ́ rádùn tán máa gbàdúrà ọlọ́mọ àwọn gbogbo nǹkan wá lágbára olólágbára ẹlẹ́gàá mi gbogbo nǹkan máa dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ fún ẹ ṣé o gbọ́ ọkọ mi òun yá jẹ́ ká wọlé jẹ́ ká wọlé ọkọ mi. orí bá lọ àbọ̀ǹbòbò báyà. bẹ́ẹ̀ni torí tẹ́lò bá lòun àbọ̀ǹbòbò báyà o. ṣé ibi tó mú mi wá o sọ pé òótọ́ ni bàbá yẹn sọ ṣá. o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ojú òótọ́ kò jú òótọ́ bàbá ti fún ẹ ní nǹkan kò fi sígbèrè ẹ kò fi sùn ó ti yẹ definitely tó bá délé tó bá ṣe tó lè fi sígbèrè tó sùn possibility wà pé kí o rí lọ. ó yà dájú ni torí gbogbo nǹkan mi tó lọ kò yà padà ni tí ò bá padà ayé mi ti bàjẹ́ nìyẹn. báwo ni ṣe wọ́n right. wọ́n òkè ìwọ tí mo rò ní pé ah, ah, mo believe pé bí mi àti ẹ ṣe dìjọ wà ń bí báyìí ó yẹ ká lè ṣe eré ọkùnrin sóbìnrin àbí kí nìkan tó ń ṣẹlẹ̀ ó ń sá fún mi ni. ẹ̀yà ẹ̀yà ò tọrọ ló sọ orí yẹn sọ ló sọ ó yẹ ká jọ wà lórí bẹ́ẹ̀dì ni àmọ́ kọ̀ọ̀kan ló kàn fún mi ní problem mo expect owó kan ní owó yẹn lè gan as in owó yẹn pọ̀ bíi thirty eight million naira òyìnbó rẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ ni ó jẹ́ kí n mọ̀ pé ó yẹ kí n ti rà láti mo dẹ̀ ti pe bank manager mi pé ṣé owó kankan ti wọlé sí inú àkáǹtì mi ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé kò tí ì wọlé definitely kò yẹ kí ni mi dùn sí orúkọ bẹ́ẹ̀ ṣó ti yẹ bẹ́ẹ̀ nǹkan tó pẹ̀ṣẹ̀ rẹ̀ ni pé àti pé tí ọgọ́ bá ń lọlé ṣó máa dà kíkọ fún ẹni five hundred thousand àwọn yẹn kéré náà at least tó bá ń lọlé yẹn kó rẹ́rìn kó òbí ni kí n fún ẹni one point five million naira kó ọ̀gán délé kó so fáwọn aráalé yẹn kó kì í ya outing tí mo lọlé ni big out. Ah! èmi nìkan one point five million. yes one point five million mo dẹ̀ mọ̀ pé kó tó kún òbí lé ni mo máa rẹ́rìn lọ kan tó máa rówó yẹn gbà. oh my god ọlọ́wọ́ ṣe o ẹ wo ẹ ṣe gan-an ẹ wo ẹ má wọrí bíbí ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ ṣe ti gbọ́ ṣe rí owó yẹn pèsèpèsè báyìí lè máa rà láti kò yé yín èmi wá ṣe rí fún yín irí tẹ̀ rí rí láyé yìí máa ṣe fún yín fọkàn ara yín balẹ̀ ṣó ti yé yín. àwọn ọ̀gá ló ṣàlàyé wọ́n ṣàyẹ̀wò kọ́ ló bá gbogbo. ẹ má pèsè ti gbọ́. <sighs> ẹ̀rọ ìpẹ̀lẹ́ ṣe gbọ́. mo ṣe oríire o ẹ̀rẹ̀dá mi mo dúpẹ́ o èyí nìkan tó ah, one point five million naira ọmọ èmi á sọ fún àwọn ọ̀rẹ́ mi pé èmi ti arrive àwọn eléyìí ọmọ sáré kábàkàbà bàbá adúrú owó. Ah, farabalẹ̀ kò ṣe sùúrù oṣù tí wọ́n ọmọ yẹn gba ìrètí. wàláì ó gba ìrètí ó yẹ lẹ́nu sọ pé ìtàdúgbò ń bí mi sọ̀rọ̀ wàláì ó lé mi sọ̀rọ̀ àwọn ọdọ tí mo gbọ́ lẹ́nu wàláì ọ̀dọ́ ní tó ní. ẹ ṣáà àwọn tiẹ̀ mo ti sẹ́ tẹ̀sí mi lé bẹ́ẹ̀ mo ti pa oríṣiríṣi rọ fún mo ti yẹ bó ṣe wọ́n ti wọ́n ti rí bí bọ́ ẹni fún ẹ́bírì ni o ti máa fi wọlé padà sí ti má jẹ́ kó mọ̀ pé tọ́ ìgò ló wà lọ́wọ́ ẹ̀ tó bá ti mọ̀ pé tọ́ ìgò ìgò lè wọ́ọ̀kì. àwọn ìṣọmọdé náà àwọn ìṣọmọdé oṣù action sọ pé ó máa ń ṣe pa àgbẹ̀dọ̀ tí yẹn pa ẹ máa ló ti sí ẹ máa ní kó látọ̀ fún ẹ ó ti yẹ gbogbo òdì yẹn máa ló fún ẹ ó ti yẹ tí wàá ṣe kankan ó ti ṣe ó ṣe kankan mo lè máa kó sí fún ṣùgbọ́n tí ó lè wò pẹ̀ àwọn olùkọ́ àwọn olóṣòwò bàjẹ́ ayé ìbàdàn ṣíṣe ìdókòwò ni ìyàwó ìṣọba ṣàtìwọ̀n má ṣe bí ọmọ àdóòjì ó ti lójú ẹ̀jẹ̀ ó ti lójú ẹ̀jẹ̀ ó ti lójú ẹ̀jẹ̀ pẹ̀lú bíbí ṣe wà rẹ̀ ẹ̀yìn báwo dẹ̀ ni ṣé kò bá gbà ṣó ti rà láti. mi ò tí ì rà láti náà but ẹ ti ṣe àwọn arrangement kan wọ́n pè fẹ́ mi àrígbà lọ ṣọ́ one point five million mi nìkan ah, olúwa máa ṣe inú iṣẹ́ yín o eh? olúwa máa ṣe. ẹ̀yin ọ̀dà sọ. mo dá o máa pariwo. ewu. ọkọ ìjọ ìjọ tó lọ́mọ kí ló ṣẹlẹ̀ láti mọ̀. ọmọ kan ló ṣẹlẹ̀ ṣẹ̀dá ìlú ìṣe wáyé kò sẹ́ni tó ṣe owó ṣẹ́ mi òun ló ṣẹ́ mi mo ti mo trace ẹ̀ mo rí kó wọnú bíbá mo ṣe tẹ̀lé tó ṣe wáyé mi ẹ̀ lówó tí mo lè gbà òun ni mo fẹ́ mo ti yé fẹ́ bá a sùn. Ah, ẹ ẹ lè fẹ́ mi ajébùgbàjẹ kì í gbọ́ mi ó ti yí mi ò ṣàṣẹ mi mo bí mo ṣàwọn ni kò jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe kò sí yàtọ̀ nǹkan tó fẹ́ ṣe náà pẹ̀lú nǹkan tí fẹ́ ṣe kí ẹ̀mí àmì èjì kó lè ṣe kí ni kó lè save. ẹ tẹ́lẹ̀ ìgbà ṣe yẹn àwọn kò ṣe tẹ́ ìwà ń yìn pa ikú rẹ̀ kún ní èjì ṣé kó àdá àlàbí kù bọ̀ ẹ bá sọ̀rọ̀ ọkọ ibi tó ti ń gbọ́ àjẹbẹ̀ wà pa ọ̀kú ẹ wá ṣe kankan fún mi ó léwu owó ni mo wá tọ̀ mi wá ṣe kiri ẹ̀ṣẹ̀ mi torí ọ̀nà ìrìnàjò yóò wá ní tààrù. tí mo ní sílẹ̀. ìtúntàlẹ́ rẹ̀ mo kó ní pọ́blẹ́mù kó sùn jọ. kó lè tí mo fẹ́ fi wíṣẹ́ ti ṣàṣọ mi torí ọ̀nà. ó ṣèrè lẹ́nu yìí o ẹlẹ́dàá mi o ìlú ẹ̀ wọ́n ti já ẹ̀pọ̀. ọ̀rọ̀ ajé ni mo ṣe bíbí pẹ̀lú kọjá yìí. mo ṣe ọ̀pọ̀ ìṣẹ́jú mi ó léwu ẹ máa fà lé mi. adìyẹ máa lò kù ọ̀rọ̀ ìṣẹ́jú mi. ewu kò pé bá mi bẹ wọ́n tó kọ́ bá mi inú kọjọ́ pẹ̀lú ọ̀nà. gbogbo ìbá kí ló ń mo gbọ́rọ̀ ajé wá kó o sì ṣe nǹkan kan ọjọ́ torí ọlọ́wọ́ yẹ ẹgbà mi ọ ẹgbà mi ẹgbà mi ẹgbà mi ọ. ronú rẹ gbìwàdà ọjọ́ ń lọ ronú rẹ gbìwàdà ọjọ́ ronú rẹ gbìwàdà ọjọ́ ń lọ àwùjọ ọmọ ọgbọ̀n ọdún tó ń ṣe lágbàlágbà ronú rẹ̀ pìwàdà ọjọ́. ojúlówó ọ̀nà tó dá gan nù ohun tó ń yọ ìgbésí ayé rẹ̀ láàmú lórí mu wò ó ọmọbìnrin tó fipá bá lòun ń tọ́ ṣe ń gbà náà lóyún bẹ́ẹ̀ ni ọmọ àwọn sì ń bẹ láyé pẹ̀lú pàápàá ìyá rẹ̀ tó bí ọmọ mi fún ọ olódùmarè kẹ́ púpọ̀ wàá gbọ́ mi o ọ̀nà àbáyọ rẹ nù ọ́ àfi kọ́ ọ wá ọmọbìnrin ọ̀hún kọ́ ọ bẹ́ẹ̀